mami ìtọ́kù nínú àwọn ọjà tí mo kó lọ́yìn lélẹ̀ àmọ́ sọ pé ó dọ̀tun la kí n tó wá gbowó. ilé ló tọ́jú ló dọ̀tun la tó ń fún ẹ lówó lẹ́sẹ̀kẹsẹ̀. ṣé máa rà ni ó máa sanwó. kọ́sán ni o ìwọ̀n báyọ̀ náà ń gbọ́ wọn ọjà yìí láwọn ènìyàn kò rí wípé ògbówó lọ́wọ́ wọn ká lè rówó olówó san o ẹsẹ̀ máa wọ̀rọ̀ gbogbo wa ló máa kó ọtí tó bá dọ̀tún àti bá ṣe ń dé báyìí máa kó fún mi tó dáadáa ní o àdúbàrò yóò tún dorí bàtà yọyọyọyọyọ kó wá lọ́dọ̀ ya mú fún kó lọ gbowó tọwọ́ ẹ̀ wá ó yá lọ́dọ̀ ya mú fún kó lọ gbowó ọwọ́ ẹ̀ wá ní mo ní kó máa gbowó ọwọ́ ẹ̀ bọ̀ nsìn. má pẹ́ má pẹ́ má pẹ́ má pẹ́ o. má pẹ́ o kó gbẹ́sẹ̀ ńlẹ̀ ni o gbẹ́sẹ̀ ńlẹ̀ ni o ó tún to bàtà tì. Mm. ta ni máa ránṣẹ́ sí nígbà tẹ́gbọ́n ẹ̀ sọ tó ń ta kókó òun fẹ́ wá mú ẹ àwọn ṣáà fẹ́ wá mú àwọn fẹ́ wá mú Tèmiládé ẹ má mú ẹ lọ́gbọ́mọ ọ̀dọ́ ni èyí rú owó tó fẹ́ lọ bá mi gbà ń sìn ta ló máa bá mi lọ gbà ṣémi náà ni màá tún ti ṣọ́ọ̀bù táwọn tó bá fẹ́ rajà bá dé kọ́ tí wọ́n rí tọ̀rọ̀ jára ẹ́ wọ́n má mú un lọ kọ́ lọ gbọ́mọ ọ̀dọ̀ kan fi ọmọ mi lẹ̀ fún mi jáde. tẹ́gbọ́n ẹ̀ bá sọ pé òun fẹ́ nǹkan báyìí má bà fẹ́ o o ti gbọ́ ohun tí mo sọ fún ẹ mo ti ẹgbẹ̀rí ọmọ tí mo bí jẹ́ ah, mo mọ̀ pọ́ ọmọ jẹ́jẹ́ nìyẹn o ti gbọ́. àtọ́hún náà ń ṣe létí dídí o ti gbọ́. èmi mo mọ̀ ọ́ bí ṣe ń sọ ṣé kò dáa ni ìwọ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣáà wá jẹ́ kó wá wò mí yẹn ló ṣe kókó. Ah, ah àjẹ àwa gba kò tí ì lọ́tọ̀ ẹtí ni kó máa wá wò yín. Ah, a wá wò mí o àbí òní wá wò mí. àmọ́ wò yín màmí. o ṣe ọkọ mi ó dà o. àwọn nǹkan tẹ́lẹ̀ ní ìdí màá mm. nǹkan màá ń gẹ̀ẹ́sẹ̀ kan kó wá. ó dà ọkọ mi. ṣé o ṣe ọkọ mi ọlọ́ọ̀bá mi ṣọ́ yín o ó dà bọ̀ ọkọ mi pẹ̀lú ah, ó dà àbí tí o fẹ́ lọ wọ́ mọ́tò eh, ó ti pọ̀ bẹ́ẹ̀ rí kí lẹ́. ojú ti ń ro mí. <laughs> Ah, eh, ẹ máa tó rí ẹ máa wọ̀ ọ́. kó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ti gbọ́ o gbọ́ ohun tó bá lọ ni kò mójútó o ó dà o ó dàbọ̀ o ó dàbọ̀ o jàre Jùmọ̀kẹ́ ó dàbọ̀. olùṣọ́ àgùntàn wa pásítọ̀ Samuel rè o bẹ́ẹ̀ ni ilé ìjọsìn wa àdúrà ń gbà ọlọ́run ṣiṣẹ́. Pastor Samuel yíyó ó yàtọ̀ ni ọlọ́run rán àfẹ́ni ọlọ́run rán ló lè jíṣẹ́ rẹ̀ aláàjẹyẹ àfẹ́ni ọlọ́run rán àfẹ́ni ọlọ́run rán àfẹ́ni ọlọ́run rán láǹjẹ. gbàdúrà o. bí ìṣòro bá àpọ̀kàn rẹ pọ̀ bọ́kàn rẹ bá a tara Samuel Pastor Samuel èèyàn ọlọ́run ni alàgbà eh, oh. wa gbàdúrà ọ̀pá kìrìsìtẹ́nì àdúrà rẹ oníbi tó máa dé. ara pàdé gbígbà àdúrà lèwùdà àti lára dàbẹ́. àdúrà rẹ ni mo dà lé àdé. ẹni balẹ̀ tí ni ó máa gbóhùn tẹ́mi dẹ̀ sọ fún ìjọ. èrè iṣẹ́ rẹ̀ ní ibi Yesterday evening, I was watching your program, and I said, okay, let me come here today. Maybe God will use you for me. Ah, thank God. Praise the Lord. Hallelujah, sir. Ọpẹ́ ni fún Ọlọ́run. Eh, thank God wípé ọlọ́run mú ẹsẹ̀ wá sí ilé ìjọsìn since tó yẹ pé o believe wípé ọlọ́run lè ṣe mo nígbà pé ọlọ́run máa ṣe màá béèrè question kan lọ́wọ́ yìí ṣé ẹ ní ìgbàgbọ́ nínú ọlọ́run Samuel ayénirọ́wà ẹ ní ìgbàgbọ́ náà tẹ bá ti nígbàgbọ́ nù ẹ̀ gbogbo òkè ìṣòro yìí ti di pẹ̀tẹ́lẹ̀. àmì jésù àmì o àmì ọlọ́run. mo nígbà yìí pé ọlọ́run tí mò ń sìn àti tá à ń sìn nínú ìjọ yìí kò ní mú kàn mọ́kàn kò dẹ̀ sí ṣòro téèyàn gbé wọ ilé ìjọ ń bí tí ọlọ́run ò ní sọ di pẹ̀tẹ́lẹ̀ so kò sí nǹkan tá a fẹ́ ṣe àdúrà náà la máa fi jagun fún yín nítorí pé àdúrà la gbójúlé níbí. Ehm, Pastor bọ̀dé. arábìnrin ló wá sí ọ̀dọ̀ wa sí ó sọ pé òun ní ìṣòro ipò àwọn customs sì sí kọ̀ǹtínà òun òun dẹ̀ ti gbé gbogbo ìgbésẹ̀ tóun mọ̀ pé pé wọn release ẹ̀ pé kí òun wá fẹ́ kí bóyá ká fi àdúrà ràn òun lọ́wọ́ mo dẹ̀ ti jẹ́ kó mọ̀ yìí pé since tó ti ní ìgbàgbọ́ nínú ọlọ́run tá à ń sìn bí ìyẹn ọlọ́run Samuel ayénirọ́wà táwa ń sìn bí wípé gbogbo òkè ìṣòro ẹ̀ ó ti di pẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ ní ìgbàgbọ́ wípé by the time tẹ bá fi àdúrà jagun fún tán so màá fi ń lẹ̀ ń sìn wípé ẹ tẹ bá mi gbàdúrà fún lọ́dà. Madam? Are you going? No, no, no, no, no, mo ti sọ fún yín you. Since ẹ ti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wa ń bì, ẹ ní problem. Nǹkan tí máa ṣe lọ́wọ́ náà máa ṣe. Ẹ kọ́ fún nípa ìdí. Tọ́jú gbọ́. Madam, gẹ́gẹ́ bí Pàṣẹ Sámọ̀ ṣe sọ, gbogbo tí ẹ bá ní ìgbàgbọ́ bí fún Mùsàlì. Ẹ̀yin ó pàṣẹ fún òkè kó ṣí ní lọ sí ọ̀hún. Ní báyìí, Sister Gloria, ẹ máa lead wa ní prayer kan wáyé sísá rẹ̀mí náà ẹ̀ lead wa ní prayer kan kó tó di kí àwa pa ògbó ẹ̀ pọ̀ iṣẹ́ bẹ́ẹ̀ náà nìyẹn <laughs> ah, ó yá madam nǹkan ẹ̀ ó yá ẹ̀kúnlẹ̀ ẹ̀kúnlẹ̀ ẹ̀kúnlẹ̀ ẹ̀lẹ́ jọmọ lọ. olúwa. a gba àdúrà sínú ayé arábìnrin yìí wípé gbogbo àdáwọ́lé ẹ̀ hmm, kó bẹ̀rẹ̀ sí yọrí sí rẹ̀. gbogbo ọjà tí wọ́n ti gbà ní owó ẹ̀ á pàṣẹ nítorí pé ní ọmọ aláṣẹ ni àwa ó ní kí àwa kó àwa yóò sì rí ó ní kí àwa kí ó àwa yóò rí ó ní kí àwa kó kọkùn òun yóò sì ṣí ilẹ̀kùn mhm. gba àdúrà wípé kí ọlọ́run kó jọ kó wọ ọlá wákàtí yìí kó wọ ọlá àdúrà tá a gbà pẹ̀lú. inú mi dùn sí bó ṣe ń bá wa Nǹkan tí n dẹ̀ fẹ́ sọ fún ẹ ní pé àti ìgbà tó ti ń bá wa gbé, ẹ ò fi ijọ́ kan disappoint mi rí. O dẹ̀ disappoint àǹtí ẹ. Ẹ ò hùwà ọmọlúwàbí. O ń behave ọmọ tó kọ́ tó dẹ̀ gbẹ́kọ̀. ò fi kankan jọra lójú nínú So for that, I'm, I'm, I'm very happy for you um, but there is another thing mm-hmm. tí n fẹ́ pe àkíyèsí ẹ̀ sí. Um, sórí nípa ọ̀rọ̀ ọlọ́kùnrin mo fẹ́ kó jìnnà sí for now sórí àwọn ọkùnrin tó ń wò yẹn aláyé bàjẹ́ ni wọ́n ọmọ tán máa ba ayé lọ́n wá kiri so mi ò fẹ́ kó rìn ní bèbè ọkùnrin kankan for now at all jìnnà sọkùnrin kí ni bóyá máa ẹnu ẹlòmíì dùn ó lè ó lè sọ̀rọ̀ kó dùn mọ̀ràn yín mọ̀ràn yín pé òun máa dogun òun máa dọ̀gbọ́n yín lọ́lọ́ ń pa o tán bá ti fara kùn ẹ́ ọ lè má rí wọn mọ́ so eh, advice mi fún ẹ lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé nìyẹn you sir. ìkejì tí fẹ́ pe àkíyèsí ẹ sí ni irun tó ṣe sórí ilé onígbàgbọ́ níbí tó bá ń kọjá ládùúgbò àbí ní church tó bá rí irun tó gbé sórí yìí kí ló fẹ́ kọ́ máa sọ nípa èmi àtàntí ẹ̀ so màá màá fẹ́ kó máa borí ẹ̀ kó dẹ̀ má máa kun In orí ẹni colour báyìí. Okay, sir. and uh, another thing ni mo fẹ́ kó darapọ̀ mọ́ choir church mi nítorí sórí tí wọ́n bá ń wá ṣọ́ọ̀ṣì dédé tó ń fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ eh, a máa jẹyọ nù wẹ̀ nípa bá a ṣe ń wu ìwà hmm. kò ní jẹ́ kó ṣe ẹsẹ̀ gbé hmm. so àwọn mi kò máa kó darapọ̀ mọ́ choir mi nítorí ọmọ kékeré ni ẹ́ mi ò dẹ̀ fẹ́ kí ọkùnrin kankan kó ṣe ọ lọ́nà tó kó ṣì kéré. dájú ṣe gbọ́n sá. tẹ̀sán pátápátá látòkè gbogbo ẹ̀ ló yé mi ṣe gbọ̀nà ọlọ́run máa ṣàgbára ṣé wàá rí nípa tọ̀rọ̀ ọlọ́kùnrin dé yẹn èmi náà máa mọ̀ bara mi nígbà tí mo kì í ṣe kékeré màá mọ̀ bara mi gbogbo side bẹ́ẹ̀ sà. iwájú mi ló wà tó sọ pé òkè ìṣe kékeré. <laughs> ẹ má bínú sá. wo ọmọ ni ó ah. ti kéré jù. <laughs> bẹ́ẹ̀ ni àwọn kò kí ń ṣe ọmọ kékeré bíi báyìí kì í ṣamọ́ kékeré bíi ti báyẹn. àwọn ah, náà dàgbà bẹ́ẹ̀ ni sá. àwọn kì í ṣá ṣáà ṣọ́ra fọkùnrin nǹkan tẹ̀mí fẹ́ bẹ́ẹ̀ sọ nìyẹn ẹ ṣe gan ni sá àti pé nípa títí ṣọ́ọ̀ṣì yẹn ṣẹ̀rí ohun èmi náà láti darapọ̀ mọ́ kwaya àmọ́ sì sí mi ò tí ì rí ọ̀dà látòkè láti ìsọ̀dọ̀ yín sá àmọ́ náà tẹ́tí fún mi ní go ahead i will be very happy láti darapọ̀ mọ́ wọn sá. kò sí problem lórí yẹn ilé ló wà àwa la àbúrò ìyàwó mi ni ẹ so. Uh, kò ń ṣe nǹkan tó tó le lọ títí bẹ́ẹ̀ yẹn ẹ ti gbọ́ ṣàṣọra lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin dé ṣọmọ bí mo ń tẹnumọ́ fún ẹ ṣọ́ra ẹ tó bá wọnúlé bá mú báìbù mi jáde bẹ́ẹ̀dẹ̀ oh, ṣọ́ọ̀ṣì. màmí ẹ jọ ẹ jẹ́ kí n dá wọn lóhùn ah, nù. owó fifteen lẹ fi rán mọ báwo lẹ ṣe fẹ́ kí n bá yín pàkẹ́ tíì márùn seven up márùn pepsi márùn. ẹ kí lẹ́yìn fi kóńsìn. ẹ máa lọ àárín fún kẹ̀kẹ́ náà pepsi máa bà mí kó. kẹ tó dé màá ti bá yín pàkẹ́ sílẹ̀. ẹ má pẹ̀rù. <laughs> ládùúrọ̀ ọjà tẹ wá rà ọmọ yín tó ń bá yín kó lẹ́nu ti lọ sékòó yìí ta ló máa bá yín kó. màá mọ bí ṣe máa kó náà ni àbí kí ni mo fẹ́ ṣe kò sí nǹkan tí mo fẹ́ ṣe àbí wà tó lọ́rùn tẹ́gbọ́n ẹ̀ ní kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ òun náà lọ yanjú ara tiẹ̀ mi náà kì í máa yanjú ara tèmi ni àbí. ẹ bá má jẹ́ kí Tèmiládé lọ sí kò mú mi ẹ bá má jù ú lọ òun lẹ fi ń ṣèkejì ara òun ló ń ẹ̀pù yín ní ṣọ́ọ̀bù tẹ wá fi sílẹ̀ tẹni kó máa lè kú bẹ́ẹ̀ yẹn. nígbà tó yẹ pé gbẹ̀yìn ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ ni èmi mo bá àwọn méjèèjì tó dẹ̀ ní kó máa bọ̀ lẹ́kọ̀ọ́ ó ní ó wá ṣoríire tiẹ̀ náà nìyẹn kó má dàbẹ̀ ni pé ẹ̀dẹ̀ wòyà wa ta ní kọ́ mọ́ wá ṣoríire ó ní mo ṣe ẹja jẹun ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. ó rí bákan lójú tèmi ni. ó ṣe ìyá mi. a ò wá yẹn. màá kó ẹ̀yẹn ṣáà ti bá mi kó sójú kan náà. ẹni kílè yìí pọ̀ nù ẹ̀ dáadáa. eléyìí ni mo fẹ́ kó pọ̀. kó pọ̀ nù ẹ̀. òun ni àwọn òun ló ń yá ládùúgbò yín àti àmà wa lágbára ọlọ́run. ẹ̀ẹ́ mo fẹ́ ẹ má bínú mo fẹ́ béèrè náà ẹ tó padà sọ. ó ah, wà accept ni o accept pé òun àdáwò ló padà. ìyẹn máa jẹ. ṣe ní àpadà. ìyá lọ lọ sí lọ sí kúrẹ́jì kúṣẹ́ ó dàbẹ̀ ṣe ṣe yẹn because kálí kìí ṣe pé ẹ bá fà bẹ́ẹ̀ kò ní dáwọ́ yín padà mo ti ń rò pé ó lè yarí pé à ẹ mọ̀ owó yẹn wọn ò ní fẹ́ dá padà eh, pé eh. bóyá kí bóyá àtòtọ́ nínú àtòtọ́ eh, nínú. ó dá ó bẹ́tà ó bẹ́tà bẹ́ẹ̀ ṣe fà yín. àìsòdì ẹ fi pé àbúrò ẹ̀yìn máa mọ oúnjẹ sí wa. ó sì yàtì ṣe bọ́dọ̀ mọ́ mi ló gbé òun ló so oúnjẹ fún wọn náà wọ́n ti kọ́ bó ṣe ń so oúnjẹ bó ṣe wà yẹn bó ṣe wà yẹn oúnjẹ ńgbà mí gan máa ń dùn ju tọ̀dọ̀ tèmi lọ. ẹ nà ó ẹ mọ̀ pé tó bá gbé lọ́dọ̀ àgbàlagbà ó máa máa wo owó àgbàlagbà owó wọn ló mú ó ti mọ̀ perfectly bá tẹ̀sí oúnjẹ ẹ gbà kí n tèso jẹ ó jẹ láìsò ẹ má láìkì ẹ. Ah, ah. èmi kàn fi pé èèyàn tó bá tóbi wọn mm. máa ń lézì láti dáná. eléyìí ẹ̀yin ò rí pé ó wà active pé ó ń bọ́dì ẹ̀ ó ń wà active ó ń gbé ó ń gbé ni mm, ah. ó lè gbé bọ́dì. ẹ̀rín ni tó bá ti sáré sí ẹsẹ̀ gbé bọ́dì àbíkí lẹ̀ sí àpá sọ̀ nìyí. ló dé ṣé ò sí ẹyin lẹ́wà ni. kò sí nǹkan ẹ mọ̀ pé ìyá ìtì heavy so mi ò ní fẹ́ kó máa jáde ẹni ẹ̀ òun ló jẹ́ kí n. ọlọ́run á láyọ̀ lágbára ọlọ́run ẹ kí lẹ wá ní Dubai. ẹ tíìm ni oníke banket. ok àti kí ni. o fifty pack. wọ́n máa ń ra pepsi ni o. ọ̀rọ̀ mi náà mọ̀. seven up náà gbogbo ẹ̀ náà máa fi mix ẹ̀ o. mo mọ̀ nǹkan tá a ní ìfọ̀ náà nìyẹn eléyìí nìkan lè eh, fẹ́ fifty pack àbí báwo lè ṣe fẹ́ wá kó báyìí. mo máa kó sí mo pack sí. sísá ok ọjà ẹ jẹ́ ká máa ṣàní mẹ́rin sí sísá. ẹ káwọ́ sórí tẹlifíṣàn yín Òṣùmàrè bẹ́ẹ̀ ni Òṣùmàrè tẹlifíṣàn a dé bá ṣe máa dé ní gbogbo ọjọ́ bá ṣe máa gbàwòyàn ní ńláńlá wá àwọn òjíṣẹ́ ọlọ́run bọ́ tí mo gbélé ní <laughs> ẹja ńlá ni mi sọ pé ẹja jíjẹ o ẹja tẹ̀yàn ní tí gbogbo yín ti fẹ́ retí tẹ́ ti wá pé ah, káṣá gbé wọn wá ká gbé wọn wá orúkọ mi náà ní pópó Olúwafẹ́mi tí gbogbo mọ̀ sí dúdú yẹmí ọmọ tí kò wẹ̀ tó ń dán mo dé sí lọ́run lẹ́ni ẹ tí mo gbé wá lẹ́ni à ah, ẹni tó lọ́run ń lò òjíṣẹ́ ọlọ́run tó ń lò lọ́wọ́lọ́wọ́ tó tún máa máa lò títí àwọn náà olùdásílẹ̀ ìjọ the powerful God church tí gbogbo yín mọ̀ sí bàbá wa nínú olúwa ẹni ọ̀wọ́ ni pásítọ̀ Samuel Ayenirọ́wà ẹ káàbọ̀ sá ẹ bá mi kí gbogbo àwọn ará lé ẹ bá mi dárúkọ yín fún wọn lẹ́ẹ̀kan sí. ẹ ṣeun olóòtú orúkọ mi lẹ ti gbọ́ látẹnu olóòtú yẹn èmi náà ni pásítọ̀ Samuel Ayenirọ́wà tọ́lọ́hún ń lò lọ́wọ́lọ́wọ́ ojú tẹ fi ń wòwò ní fọ́ o mo dẹ̀ kí gbogbo aráalé tó ń wò wá lórí amóhùnmáwòrán yìí ọlọ́run á jọba nú ilé yín ṣe rí èmi kọ́ ni mo pera mi ọlọ́run èmi pásítọ̀ Samuel ayénirọ́wà ló pè mí mo dẹ̀ dúpẹ́ pé mo dáhùn ìpè náà nítorí pé ó ń gba ọwọ́ mi ṣiṣẹ́ ìyanu bẹ́ẹ̀ ni olóòtú olúwa ṣe inú mi dùn pé a pè yín ẹ jẹ́ wá tó ká ti ń retí látọjọ́ ọjọ́ yìí ẹ máa wá ṣùgbọ́n lẹ́yìn tẹ́ wá èyí ọkàn mi ti balẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ń gba ọwọ́ yín ṣiṣẹ́ nínú ìjọ èyí tá a ti rí àtàwọn èyí tí a ti ẹ̀fẹ́ ti gbọ́ pàápàá jùlọ pàtàkì iṣẹ́ olúwa tí ọlọ́run gbélé yín lọ́wọ́ gan ẹ bá mi sọ ní ṣókí fáwọn aráalé kí lẹ tún ní tẹ́ ní fún wa kí lẹ mú wá fún wa kí ni iṣẹ́ ìyanu tí ọlọ́run tó fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá mi dá sọ fáwọn aráalé. ẹ ṣe olóòtú iléeṣẹ́ yín ò ní jóná. àmín àmín. báìbù jẹ́ kó yé wa wípé ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wíwo lé lórí èmi yóò fún yín ní ìsinmi kò sẹ́ni tó tọ ọlọ́run wá tó pàdánù. Mm kò dẹ̀ sí ẹni tó tọlọ́hun wá tọlọ́hun ò ní ṣílẹ̀kùn fún un ó dẹ̀ lè bọ́ lọ́hun dòwò pọ̀ kò regret hmm. tó o bá wá sọ́dọ̀ ọlọ́hun báwo lọ́lọ́hun ṣe fẹ́ mú ẹ ó ní béèrè èmi yóò fi fún ọ ẹ wò ó bí ṣe sọ lẹ́ẹ̀kan mi ò déédéé pera mi sínú iṣẹ́ ìránṣẹ́ tí mo ń ṣe hmm. ọlọ́hun èmi pásítọ̀ Samuel ayénirọ́ wà ó pè mí mo dẹ̀ mo dẹ̀ mo dẹ̀ jíṣẹ́ náà hmm. nítorí pé àìmọye iṣẹ́ ìyanu ló ti ṣẹlẹ̀ nù jọ wa bẹ́ẹ̀ ni wọ́n gbé arọ wá ọlọ́run dẹ̀ lò mí èmi pásítọ̀ ayénirọ́wà láti wo ọkùnrin náà sàn wọ́n gbé afọ́jú wá ẹni tí wọ́n di oyún mọ́ nínú fún odindi ọdún méjìlá orí hmm. ìwòsàn ó dẹ̀ bímọ náà ó wà maternity wa ní ilé ìjọsìn wa ń bẹ̀ yẹn arọ afọ́jú ẹ̀ẹ́ eh, oníwárápá mélòó mélòó iṣẹ́ ìyanu tọ́lọ́run ti gbọ́wọ́ mi lò ẹ wò ó tí n bá ní kí n máa kà á mi ò ní sọ́tọ́n bì í ìtorí ẹ̀ ni mo ṣe wá sórí ètò yìí nítorí a ní three days powerful program tá a fẹ́ ṣe ní ilé ìjọsìn wa ní nọ́mbà four odògbólú street ní ìpàjàmbẹ́yẹn ẹ wo òjò àdúrà máa rọ̀ olóòtú lálá máa lù a máa lu bẹ̀m̀bẹ́ àdúrà gbogbo àwọn ọ̀tá ìṣòro wàhálà tó wà nígbèsè ayé yín á sì wọlẹ̀ ẹ̀yin nítorí pé mo mọ̀ yí pé ọlọ́run èmi pásítọ̀ Samuel Ayénirọ́wà kò fi mí sílẹ̀ ó dẹ̀ ń gba ọwọ́ mi ṣiṣẹ́ ìyanu ẹ wo gbogbo ojú tó ń wò wá lórí prógrámù yìí mo rọ̀ yín ni o mo dẹ̀ bẹ̀ yín nítorí pé mi ò ní time mo máa ń busy i'm a very busy man nítorí pé máa ń lọ ṣiṣẹ́ ìránṣẹ́ káàkiri all over the world mo ṣẹ̀ dé láti South Africa ni last month i was in New Zealand hmm. iṣẹ́ ìránṣẹ́ ọlọ́run náà ni mo lọ ṣe ń bẹ̀ so opportunity fáwọn tó ń wò wá ń lé lélẹ́yìí three days powerful program nílé ìjọsìn wa lẹ́ẹ̀kan sí four odò ògbólú state ìpàjà ń bẹ̀rẹ̀ láti fẹ́ ṣe ẹ wo gbogbo ojú tó ń wò wá lé mi ò béèrè nǹkan mi yìí pé kẹ́ wá sí ṣọ́ọ̀ṣì o nítorí mi ò mú nǹkan mi mọ́ ọlọ́run tí mò ń sìn omi lásán ni omi kò bá jẹ́ one litre two litres three litres four litres gbóhùn wọn kan gbé ten litres wá. tí n bá gbọ́ndọ̀ litre wọn kọ. déédéé náà ni <laughs> tẹ́ bá gbé wá olóòtú dédé ara mi náà ni òjò àdúrà òjò àdúrà la máa rọ̀ sí èmi pásítọ̀ Samuel ayénirọ́wà ni mò ń sọ̀rọ̀ hmm. ọlọ́run mi wà pẹ̀lú mi nígbàkúgbà tí n bá sọ̀rọ̀ tí n bá gbàdúrà àṣẹ ọlọ́run máa tẹ̀lé bẹ́ẹ̀ ni mo sọ fún yín <laughs> ẹni tí ò bá mọ̀ mí kó wá sí revival wa a rí ìyanu a rí iṣẹ́ ọlọ́run jọ tí mò ń sọ yìí bẹ́ẹ̀ ni ara alẹ́ ẹ ṣáà ti gbogbo nǹkan tí ti sọ látàárọ̀ látàárọ̀ ni wọ́n ti ń fi ọ̀rọ̀ yìí sọ pé àwọn ní ètò àdúrà ọlọ́jọ́ mẹ́ta mo ò fẹ́ kó pàdánù ẹ o ìwọ tó ń gbọ́ wa nílé àsìkò yìí ló lè rí ayọ̀ títí ẹ gbà torí mi ti ráyọ̀ tèmi gbà inú mi tuntun mo ṣẹ̀ṣẹ̀ rí wọn kàn mí ti balẹ̀ torí mo ti ń wá wọn tipẹ́ mo tún wá rí wọn lénìí ah, mm, mm, mm inú mi ti dùn ọ́ mo ti rówó rọ́mọ rálàáfíà ọkàn mi ti balẹ̀ nínú ọlá bẹ́ẹ̀ ni ọkàn ti gbogbo wa máa balẹ̀ nínú ọlá àǹfààní ti wà sí wa láti bára wa sọ̀rọ̀ lórí ètò yìí bu ẹ̀yin lólùfẹ́ bàbá wa nínú olúwa pásítọ̀ Samuel Ayénirọ́wà àǹfààní ti wà ojú òpó ti ṣí sílẹ̀ fún yín láti máa bára sọ̀rọ̀ ibi tá a máa pè wá sí náà ni zero eight one six hundred five three four five one lẹ́ẹ̀kan sí zero eight one six hundred five three four five one ṣùgbọ́n kọ́lé pa máa gbà pé ẹ̀jẹ̀ kásá ìpolówó tó wọ́n ní ìpolówó báyìí ó ń lagún wò ẹ kú ìkàlẹ̀ à ń bọ̀ wá. o gbọ́ gbogbo nǹkan tí pásítọ̀ yẹn ń sọ ni. wait wait wait ṣé o mọ̀ pé guy man lè lè ní ó rí pẹ̀lú ẹ̀dùn ni tẹ́nu yẹn bá ti dùn ládùn jù ok gbogbo àwọn pastors yẹn náà ni èèyàn ọlọ́run àwọn gbogbo wọn náà yẹn wọ́n ní àmì òróró ìkọ̀ǹkọ̀ eléyìí ló sọ pé òun lọ London òun lọ Canada òun lọ kíní yẹn kíní yẹn fi kọ̀ wá ṣé pásítọ̀ náà lélẹ́yìn náà tó ti bó gbogbo ara tó báyìí náà mi understand ni kò jẹ́ kó yé mi ni look tẹ̀mí fi wo máa yìí nísìn pẹ̀lú bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń rí belebelebelebele yìí bàbá guy man náà máa jẹ́ guy ni má jẹ́ kó lọ fi nǹkan kan tàn ẹ́ jẹ́. johnson johnson jẹ́ ìsọ kankan fún ẹ o kò dá kí èèyàn máa sọ ọ̀rọ̀ anointing anyhow wọn kàn kì í sọ ọ̀rọ̀ wọn pastors anyhow because òun anointing tó ní kálukú ní kò dẹ̀ ṣọ́ ara ẹ̀. eléyìí lánàá ntì eléyìí jẹ́ Kúmóyì àbọ̀jáde bóyè tẹ́tà ni. àwùdẹ ṣọgbà ẹ ṣọgbà ẹ náà máa yí. wo kan tí mi kàn ti ẹ̀bẹ̀ sọ fún ẹ ni pé sórí Pastor Samuel ayélujára wà tẹ́mi wò yìí confam confam ni because kò sí nǹkan tó sọ tó fi ń ṣìyàn lọ́nà ó wà precise ṣùtìbọ́ and oníkálukú ló mọ ìṣòro tó ń bá òun jà. ọ̀gbẹ́ni jẹ́ kó rí ẹ wàá wàá kọkọ sense wàá gbé ọpọlọ kalẹ̀ pé ṣé lè ṣó ń tàn wá ni àbò ń gbé wa má ga àbò fẹ́ máa gbé wa nímúgùn ni sọ̀rọ̀ dúdú ló fi ń tàn wá tó fẹ́ fi wọ́ wa lọ sínú ìjọ ẹ̀ ni lèmi lò wá lo wisdom ni eléyìí ń tàn ẹ̀ ni. ọ̀rọ̀ ẹ ti yé mi jẹ́ nsọ kọ̀kọ̀ fún ẹ ìwọ ló mọ orú ìṣòro tó ní èmi mo mọ orú ìṣòro tí mo ní mo dẹ̀ máa lọ sí chọ́ọ̀chì yìí nítorí pé mo wá solution sí problem mi ṣó ti gbọ́ ọlọ́run àbá mi sọ ẹ. ẹ̀sìn lè ẹ mo gbàgbọ́ wípé ẹ̀sìn mo ti paramásà ọ̀nà church tí wọ́n kọ́ mi. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kó ń kọ́ ọ̀pá gbọ́ ẹ̀kọ́ tàbí ẹ̀. àdúrà ni. gbà yé o àdúrà la ìsinmi àdúrà la ìsinmi ó yẹ ká lè gbà yé o àdúrà la ìsinmi ó yẹ ká lè gbà yé o àdúrà la ìsinmi. brother Joseph new site wa yẹn báwo ni iṣẹ́ ṣe ń lọ sí ń bẹ̀ pẹ̀lú àwọn bricklayers wọn. ah dadi wọ́n ń gbìyànjú o kódà ah iṣẹ́ ń lọ déédéé even gan mo gbàgbọ́ nínú olúwa pé nígbà tá a bá fi ṣe ìdúpẹ́ olóṣù mẹ́ta mẹ́ta tá a máa ń ṣeun ah inú new site wa la ti máa ṣe. dadi mo ní kí n béèrè pé bí ìgbà wo la lè bẹ̀rẹ̀ sí ní ṣe ìkéde revival wa yẹn. ìkéde ti yá náà nìyẹn nǹkan tó bá ti yá kò ń pẹ́ mọ́ tẹ bá ti kú òǹbí ń sìn tẹ ti jáde ẹ bẹ̀rẹ̀ sí ní kéde káàkiri àgbáyé. ẹ ti bọ́ ọ̀la ẹ̀ kúrẹ̀ fún àgbà. Like he says, thank God for everybody's life, for it is God we're dancing for, not other things. Ah, Àdìjọ Yeah, We are not dancing a useless dance. Àdìjọ ẹ̀sìn. Praise the Lord. Hallelujah. Ẹ jókòó. Let us be seated. Mélòó nu how many of us that believe it and know that Jesus Christ is the Lord and our Savior? Eh, the first two, chapter 3, verses eh, 15. Nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Nítorí Ọlọ́run bẹ aráyé tó bẹ́ẹ̀ yẹ. tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni. ọmọ kan ṣoṣo ló fi fún ni. pé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. tó bá gbà òun gbọ́. má bàa ṣègbé. ó má bàa ṣègbé. ṣùgbọ́n kí ó ní ìyè àìnípẹ̀kun. ṣùgbọ́n ó ní ìyè àìnípẹ̀kun. just like that. ọlọ́run jẹ́ kó yé wa pé ẹnikẹ́ni tó bá gba òun gbọ́. God let us realize whosoever that believes in him. Yóò ní ìyè àìnípẹ̀kun. He will have everlasting life. Hallelujah. Ẹ wò ẹ má jẹ́ kí wọ́n tàn yín. Don't be deceived. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wa kàn wá sí ilé ìjọsìn ni. Many of us just come to church. Àrídìgbà Jésù gẹ́gẹ́ bí olùgbàlà we don't really accept Jesus Christ as our Lord and Savior. Ẹ̀mí Ọlọ́run wá bá mi sọ̀rọ̀. The spirit of God spoke to our daddy. Ó ń jẹ́ kí wọ́n mọ̀ pé. Ilé ìwé aláàbẹ̀. Ìpè arábìnrin kan wà ní ìjọ. There is a woman in this church today. Only issue of Having a husband issue. Ọ̀dẹ̀ sọ fún ẹ̀mí mímọ́ jẹ́ kí mi wípé àná alánà yìí this yesterday ní ọkọ àfẹ́sọ́nà sọ pé òun ò ṣe mọ́ láàrin wá sí ìpè náà wá. he is no more interested. hallelujah. arábìnrin. woman. mo ní ìgbàgbọ́ pé. I am the believer. Olúwa bá ti ṣèyá mi. If the Lord has done his miracle. Ẹ máa padà wá than to come back to his store to testify. Nothing when God cannot do. ìyá Tèmiládé owó yín ti ń pẹ́ jù owó yín ti ń pẹ́ jù mí ìdẹ nífẹ̀ẹ́ sí i mo sọ fún yín níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé mi fẹ́ kówó yín máa pẹ́ ẹ́. mo ṣàmọ̀ pé owó wa òun pẹ́ náà tẹ́lẹ̀ la Tèmiládé tí ò sí ilé yìí náà ni ibi yóò dẹ̀ ṣe é fi ilẹ̀ ẹ́ ká ní Tèmiládé wà lé ní tèmi bá máa wá Tèmiládé á dúró àbí tí Tèmiládé bá máa wá èmi á dúró ṣàmọ̀ pé bá ṣe ń ṣe tẹ́lẹ̀ náà nìyẹn má bínú kò ní pẹ́ mọ́ mo fọ́ náà ń bẹ̀ẹ́ tí bá wá wá nísìnyí báyìí ẹ ní kówó yìí fún mi ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tírú ẹ̀ bá tún ti ṣẹlẹ̀ màá wá kọjá mi ni o màá wá kó ọjà mi ni. kò tí ní ṣẹlẹ̀ náà ọlọ́run àti júwọ́ náà. three hundred naira ni. mọ́mí ẹ̀ gba two hundred naira lọ́wọ́ mi. ta ló ràn ẹ́. ìyá bílíkì ló ràn mí. ìyá bílíkì. bẹ́ẹ̀ ni. ó dà mo sọ fún ìyá bílíkì pé torí pé jóò ni mo ṣe ta mi ò ń tà bẹ́ẹ̀ o. mo ti gbọ́ ma. ẹ three hundred ni mo máa ń tà. mo ti gbọ́ ma ṣùgbọ́n mo dáadáa ni ibi náà ló ti ń rajà. mọ́mí ẹ̀ ká sọ ma. ká sọ dáadáa ni. adúpẹ́ ma. ibẹ̀ rà ẹjọ Tèmiládé la béèrè mà. Ah, Tèmiládé Tèmiládé ò gbé bíi mọ ó ti darí Èkó <laughs> ó ti lọ Èkó. ó tójọ́ mẹ́ta tá a ti rí náà la ṣe ní pé ká wá béèrè mà. Ah, ẹ ṣe sọ́ọ̀rẹ́ ẹ̀ nìyí ni. bẹ́ẹ̀ni ọ̀sẹ̀ gẹ́lẹ́ tó bá ti dé mọ́mì ẹ bá a sọ fún pàwọ̀ rẹ̀ wá kì. àjíṣe mọ́mì tó bá ti dé ẹjọ́ ẹ bá sọ fún pé èmi Bukky àti Bùsọ́lá la béèrè bóyá tó bá pè má jíṣẹ́ òun ò wá bí tiẹ̀ ó ti ẹgbẹ́ òjẹ̀ tó wá bí tiẹ̀ pè má jíṣẹ́ ó dà o ẹ kílé o ọmọ olódò lọmọ yìí kò tó gbà ṣe ń di o mo mọ ẹni tó ràn á padà kò tó gbà ṣe ń di. ẹ eh. eh, so o lọ gẹẹti kọ bọọsì ẹ mú. mo ṣe mú ma. ok jẹ́ kí send owó sàkáǹtì ẹ̀ ń gbà. ẹ̀yin náà ti rẹ̀ fún mi lọ́wọ́ ni. ẹ̀yin náà ti fún sọ́yìn ọ̀gọ́ ti fún ẹ lówó tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni dájú ti fún mi lọ́wọ́. dájú ti fún ẹ lówó. èlò ló fún ẹ. hundred thousand. ó fún ẹ ní hundred thousand naira kí ni kò fi ṣe. a fún bẹ́ẹ̀dì pípẹ́sì fẹ́ra ó pọ̀ díẹ̀ fẹ́rẹ̀ fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀. àjọ. ok màá má wọlé má lọ. o lọ síbi tí ẹ̀sán gbogbo ọmọ náà kí ló dé kí ló ṣẹlẹ̀ àlùsẹ́ wò gbà. kí ló dé tẹ fún tèmíládé ní hundred thousand naira fún bẹ́ẹ̀dì. ṣé bá burú ẹ̀ ni. gbàtọ́ wájà burú mi kọ́ lẹ wá fún ní odindi hundred thousand naira èwo ló mi kí ló mi ìbàyẹ̀ odindi odindi hundred thousand naira. owó yẹn ti pọ̀ jù náà ọmọ kékeré lọmọ yìí ṣe fẹ́ bá yé ẹ̀jẹ̀ ni. hundred thousand naira ò pọ̀ jù fún birthday. hundred thousand naira pọ̀ jù ah fọmọ kékeré lè ẹ fún ní hundred thousand naira ìjọ tí ò bá sí ibo ni kò ti rí ẹ fẹ́ bàjẹ́ ni ẹ fẹ́ bá yé ẹ̀jẹ̀ nìyẹn o tó ti gbà yí pé àwọn kéèkì kọ̀ọ̀kan wà tó ń tà ní bíi forty fifty sixty. eléyìí ò lè lo ẹjọ́ ni mo bẹ̀ mo ẹjọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín ẹjọ́. tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn but èmi bí lè pe àbúrò ẹ àbúrò mi ni blood is my blood. so kò sí nǹkan tí mo ṣe fún tó pọ̀ jù. ẹ àbúrò mi àbúrò yín náà ni àmọ́ hmm. o kò kí ń jẹ́ tọmọ ti bàbá kó má làálà ẹjọ́ mi ìfẹ́ mi ò fẹ́ bring it up that way mm, mm, mm, ẹjọ́ ẹ má yẹ kó di spoilt brat mọ́ wa lọ́wọ́ so tí n bá fẹ́ fún lówó sí kó máa gbà káàntì ẹ̀ kọjá sí. at any time tó bá fẹ́ fún lówó ẹ má fún lẹ́yìn mi mọ́ ẹ make sure pé mo mọ̀ sí. ilé ò lè tẹ gbogbo ilé ah ó lè jù bẹ́ẹ̀ lọ o. so tí n bá fẹ́ fún àbúrò ẹ lówó sí kó ṣe máa gbà káàntì ẹ̀ kọjá sí. kò ní láti gbà ká just tell me ẹ ṣáà ti sọ fún mi àpò fẹ́ fún tèmi ládé ní nǹkan ẹ kọ́kọ́ bá mi sọ́nà kí kọ́kọ́ mọ̀nà kò tí kẹ́kọ̀ọ́ máa lọ máa fún lówó straight straight straight like that ẹ jọ mọ́bẹ̀yìn ni o. ok ah, ah hundred thousand naira. finish awo kékeré ni. ẹ má sọ pé owó kékeré sẹ́yìn àdédéwọ̀n ọmọ eléyìí kéré ẹ má fún un. Ah, ah, ah. ọlọ́run tó di ọ̀nà ọlọ́run ìpàṣẹ fún ẹ̀ ó sì wà láyé síbẹ̀. mo sọ fún yín lọ́jọ́ kìíní àná mọ́mí Victor mo ní tí ẹ bá ní ìgbàgbọ́ kò sí ohun tí ọlọ́run ọba tó wà lókè yìí tó lè ṣe ṣáwárí pé ogun ẹja sọ pé ẹ sè ọlọ́run pásítọ̀ Samuel Ayénirọ́wà ah, ó ń gbọ́ àdúrà. Ah, ọlọ́run pásítọ̀ Samuel ṣe o. ọdẹ eh, mọ́mí Gloria don't forget about the fasting and prayer. no i will not forget mi ò lè gbàgbé ah, látọ̀la máa ṣe mm. ẹ bá mi sọ fún dáàdì mo ti ṣe transfer kéré sí wọn oh, tó bá rí kó pè mí ẹ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe god bless you thank you ó dàbọ̀ ó dàbọ̀ ma yes ma ah I Báwo ni ṣàlàfíà lẹ́wọ̀? ṣé dáadáa ni. ẹ pẹ̀lẹ́ sára yín lè dáadáa ọdún wa ṣe. kí ló dé tí wọ́n pagọ́ ẹ lánàá bẹ́ẹ̀ kò. kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kọ́mọ mi kó wá sọ́dọ̀ mi mo sọ fún yín mo ní ẹ jẹ́ kó wá kó tiẹ̀ wá yọjú sí mi èmi nìkan ni mo dá wà nínú ilé tí mò ń ṣe ṣóṣòṣò ẹ́ èmi nìkan ni mò ń dá sùn tí mò ń dá jí pẹ̀lú mi ìṣóbójú mu màámi torí ọlọ ìgbà wo la ṣì mọ́mọ́ ẹ wá sẹ́kọ̀ tẹ̀sí sọ pé kó wá yọjú sí yín ẹ jẹ́ kó settle down dáadáa nà ọ́n ẹgbẹ́ wo ló sì dé ẹ sì ní sùúrù á yọjú sí yín bọ̀ kò yá báyìí báyìí báyìí ó yìí máa ṣe díẹ̀ ẹ̀yin ló yẹ kẹ bọmọ wá fún mi ẹ mọmọ wá fún mi ẹni tó tún ṣìkejì mi tí mo fi ṣìkejì ara ẹ tún mú yẹn tún mú lọ sọ ẹ ṣé kò ní wá tiẹ̀ yọjú sí mi rárá rárá ni kí ló dé. màmí tẹ bá ní ìdè tó máa bá yín ṣe kọ ẹ pé ẹ gẹ́ẹ̀ tó bá níbọ̀ yìí yẹn ọmọdé bọ̀ yìí yẹn nǹkan gbogbo tẹ bá fẹ́ kó bá yín ṣe àbá yín ṣe tẹ bá fẹ́ lọ́ta anything tẹ bá fẹ́ ṣe àbá yín ṣe ẹ̀ kò fún small change ni. ọmọ mi tún ṣọjọ́ ọ̀bì mo ní kó wálé ẹ ẹ tún jẹ́ kó wá. Ah, mọ́mí má bínú yẹ kó ti yẹ yẹn náà pé mo máa ń bízì gan-an ó máa ń bízì òun náà ní nǹkan tó ń bá mi ṣe ń dì ó níṣẹ́ tó bá mi ṣe mí gan lè dé fídẹ̀ kó kàn ó kàn bọ̀ sọ́nà kó máa bọ̀ lọ́dọ̀ yín bẹ́yìn tí owó tẹ̀lé sọ́ńkọ́pẹ́ ní ìdí màá send ẹ̀ sí yín tó bá máa fi di ọ̀sán ọ̀la kẹ́ check account yẹn ìbá owó yẹn. Mm, owó yìí náà ni lọ́rọ̀ owó ni mò ń bẹ́ẹ̀ sọ ṣówó ni màá máa bá yí kiri nù lé ni ẹ́ ṣówó ni màá bá sùn tí màá máa jí di ṣé bí máa rẹ ọmọ mi tó máa wà lẹ́gbẹ̀ẹ́ mi tí máa rẹ́ nìkejì tí máa máa pè ẹ̀ ló wá lọ ṣe kinní o wá lọ ṣe gbá o kò sí yẹn ẹ́ èmi náà ni mo máa pọn mi èmi náà ni mo máa fọṣọ èmi náà ni mo máa ṣe gbogbo ẹ̀ kí ló dé. báàmì lẹ́yìn owó owó náà lẹ́yìn owó tó tún kan yẹn owó náà tán. owó yìí náà ni owó náà ni owó owó náà ni owó yìí náà lẹ fi ń dì mí lẹ́nu ẹ ń fi dì mí lẹ́nu náà ni ah, wo tẹ bá ti ju owó tẹ fẹ́ jù yìí ìgbà wo ló fẹ́ wálé. ayọ̀jú sí yẹn báwo ìṣẹ̀gbọ́n. ó dà ẹ ṣáàjẹ́ ó wálé o ẹ jẹ́ ó wálé o ẹ jẹ́ ó wálé o ẹ jẹ́ kó wálé ẹ jẹ́ ó wálé ó dà kò burú o kò burú. ظالم ظالم جدا لبودانية غدا من دي منودا جم جم جم جم ودياري دا ودا Fẹ́mi ni orúkọ tèmi. Ah, mo máa ń rí ẹ tó máa ń lọ máa ń gba ájú ọ̀dọ̀ wa kọjá síbi ọ̀dọ̀ wa níbi tí máa ń gbà ń bẹ̀rẹ̀ so mo ti máa ń rẹ lọ́nà báyìí náà ṣàkùnrin bí nǹkan ọ̀rọ̀ ìṣàsomọ̀ ìṣàkínkí ẹ wá èmi láìkẹ́ ìyẹn gangan gangan gangan ni kókó inú ìwé ìròyìn tí mò ń sọ látàárọ̀. ẹ má pé ṣọ́ọ̀ṣì ni mi ti bọ̀ àgbẹ̀ náà ti tẹ́lẹ̀ tí máa ń gbà báyìí mò ń lọ sílé nìyẹn ẹ̀jọ̀ kì í ṣiṣẹ́ ah, ṣé ẹ̀kọ́ ọlọ́run sọ wípé èèyàn gbọ́dọ̀ fẹ́ ara èèyàn ni àbí báwo bíbélì gan sọ ó ní fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ lára ìfẹ́ yẹn náà rí náà ẹ káàbì fẹ́ wọn ra wa èyí mọ̀nà ni ká máa nífẹ̀ẹ́ ara wa. Hmm? èmi náà sọ bẹ́ẹ̀ lè tó àmọ́ kò sí time èmi ò ní time mo ti pẹ́. ọ̀rà ah, ah, no problem èmi náà fẹ́ máa church yẹn. ìyẹn ò lè tẹ́ fẹ́ máa wá sí church church ò jù. ẹ má ju ẹ fún mi ní nọ́mbà tó máa máa pè yín tí má ti ń bọ̀ church tẹ̀lé ìrìn àbá fi síbẹ̀. kí n fún ní nọ́mbà mi. ẹ fi síbẹ̀ ẹ fi síbẹ̀ ẹ jọ in case tí bá fún ní nọ́mbà mi kẹ́ tó pè yín ẹ jọ sọ fún mi kò fẹ́ pé ẹjọ́ òtòrò ọjọ́ mi kò fẹ́ wà lá ẹ ti gbọ́. n kọ́kọ́ sọ n tó pè. ẹ ṣáà mọ táyì máa pè mí. no problem no problem no problem. oh nice one okay um, lẹ́ẹ̀kan sí uh, Fẹ́mi lórúkọ mi Tèmiládé ni mo kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah, gbogbo ẹ̀ lèmi ti gbá research lè olú ẹ̀ àwọ̀ olórin gìyàn òun ló vibrate. ẹ ṣe ló dàbọ̀. kí ló ṣẹlẹ̀ wáì ah, kí ló dé tó ń bá mi kí o fẹ́ bá mi kí pa ni ah, ṣé mo bá ẹ dùn mí sọ pé ó bá mi dùn wáyé tó ń bá mi kí bá mi kí bá mi. nǹkan kì í ni pàdí mi pàdí mi fàmọ́lì ọlọ́run <laughs> àfìgbà tí ìgbín ẹ̀ tó tẹnu mọ́gi báyìí tó dẹ̀ gún ya ya ya ya so ìwọ náà ti rí pé mo ti gun báyìí. ó yá wèrè gan. nígbà tí mo ti gba nọ́mbà lọ́wọ́ ẹ̀ ìwọ náà mọ̀ pé mo ti gun. tí wàá mọ̀ nǹkan tó wá fọ́ ni tí wọn kọ́ mọ̀ ti fọ́ fún mi tẹ́lẹ̀. Ah! nígbà tí èèyàn fún mi nọ́mbà ó ní pé tí bá máa kọ́ọ̀lù nǹkan jẹ́ kóun mọ̀ ṣé màá kọ́kọ́ pè pé hello mo fẹ́ pè ọ́ ó ti fọ́ báyìí ó ti fọ́ báyìí báwo ló tún ṣe mọ orúkọ ẹ̀. inú ò ní mọ wí. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Ní Olúwa lógo. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí ìwé Pétérù orí kejì pẹ̀sẹ̀pẹ̀sẹ̀. ṣùgbọ́n oníṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. ẹ̀yin ni ìran tí a yàn. olú àlùfáà orílẹ̀-èdè mímọ́. olú àlùfáà orílẹ̀-èdè mímọ́ ọjà ẹ̀yin sùn rẹ̀. ibi tá à ń lọ bẹ̀ ni pé orílẹ̀-èdè mímọ́ àwọn gbọ́ngbọ́n là ń pè lórílẹ̀-èdè mímọ́ irú bó là ń pè lórílẹ̀-èdè mímọ́ gẹ́gẹ́ bí adé àdúrà ìjàpè tọ́lọ́run sì ń gbà nígbàkigbà wà ní àdúrà lórí ọ̀rọ̀ oríṣiríṣi àwọn ọmọ máa ń gbọ́dọ̀ ṣùgbọ́n nítorí wípé orílẹ̀-èdè mímọ́ tí a wà yẹn àwa wà nínú ẹ̀mí àti àdúrà ìjà ẹ̀mí olùkọ́ tó pọ̀ láàyè wípé àwa ẹ̀ tẹ̀síwájú. ẹ kú sí olúwa olúwa ọ̀sẹ̀ rẹ̀ ẹ dáhùn ẹ dáhùn ilé ẹ̀kọ́ The Lord is your strength. Ẹ àìsàn yìí kọlù láàrin òru ni àrùmọ́júmọ́ yìí náà ló kọlù ó ah, kàn pariwo wá láti ojú oorun náà. ó pariwo wá ẹ wo ẹ má bẹ̀rù ibi tí ẹ wà yìí ọlọ́run gbọ́ àdúrà ọlọ́run pásítọ̀ Samuel ó gbọ́ àdúrà bẹ́ẹ̀ bá bá pásítọ̀ ẹ bá wọn gbàdúrà jáde. ẹ wo dáàdì tí ẹ bá ní ìgbàgbọ́ tí ìgbàgbọ́ yín sì dá yín lójú ọlọ́run wà lórí òkè yìí o ó dẹ̀ sì wà síbẹ̀ sí pásítọ̀ samuel sí lè lóòótọ́ àwa fàdúrà jagun wà ń bì gbogbo ìṣòro tí ẹ gbé wá sórí òkè yìí ọlọ́run pásítọ̀ samuel yóò gbè yín níjà mi bẹ́ẹ̀ ni. ó yẹ ń gbé lọ ọsibítù ni o ṣùgbọ́n mo ní bí bá débì yóò rí wòsàn. praise the lord. bẹ́ẹ̀ ni wọ́n gbàgbọ́ yẹn ayọ̀ adé kúkú náà. ẹ̀ ẹ́ àgùn àdúrà torí pé bíbélì sọ wípé ó ní àyà yóò pa àwọn àlejò wọ́n ń fi ìbẹ̀rù gbójú sákò níbi kọ́rọ́ fi wọn à ń gba àdúrà à ń sọ fún ọlọ́run pásítọ̀ Samuel wípé gbogbo ẹ̀mí tí ń wọnú ayé ọmọ ènìyàn lójú ọ̀rọ̀ èyí járáyé fi sí inú àgọ́ ọmọ ènìyàn lójú ọ̀rọ̀ kí ọ̀run kó sọ̀kalẹ̀ kó sì lé wọn jáde ẹ fi sàdó ládé. olùkọ́ jésù ẹ̀mí o ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ nígbà tó dára sọ kò jẹun sí i. I'm alright. ṣé o mọ̀ wípé bí mo ṣe ń wò ẹ́ ebi ò pa mí mọ́ hmm. torí pé wọ́n fúnra rẹ̀ kò ti yó mi. bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn bọ̀ èmi ò lè máa jẹun kí ọkọ máa wò mí at least. ok ṣé nǹkan tó fẹ́ nìyẹn láti tẹ́ ẹ lọ́rùn lọ́yà. sista ń kọ́. ọba títẹ̀ jíṣẹ́ fún ọgbọ̀n pé ẹ̀ wá lọ́wọ́ bá wọn. Hmm. ìgbà tó jíṣẹ́ mi fún wọn kí ni reaction wọn. fọnù kí o fẹ́ kó jẹ́ reaction wọn níbi àti ṣe baby she's happy. really. of course in fact gan sef ọ̀fẹ́ mi tẹ̀ wọ́n ní kí n mọ ẹ wálé káwọn tiẹ̀ mọ ẹni tí mo ti máa pariwo fẹ́ mi o mi o mi ah ṣé mi ní problem ṣé mo ṣe o. <laughs> problem as i'm not a baby ṣé mo jọ bíbí ló jẹ ẹ ni ah she's happy now. wá inú mi náà dùn inú mi dẹ̀ máa dùn láti ti meet wọn. Um, inú àwọn náà máa dùn láti meet ẹ gan-an ọjọ́ tí ń sọ fún mi pé kémi ò boyfriend ẹ yẹn onímọ̀lẹ́ ni àmúlẹ̀ ṣiṣẹ́ máa wọ orí ó máa wá. wà á. so ìwà ọ̀pá ẹ̀ ṣe sísá mi. no problem i'm happy. Hmm. mi lè máa jẹun ó máa wù mí mi máa jẹ máa jẹ máa jẹ máa jẹ tó bá jẹ bàbá pikin ló máa jẹ tó sí i. bímọ wa mo observe pé ó léyàn kan tó ti ń yọjú sí tó á lọ mo tèmi ládé wà mo á wò pé ah màá fẹ́ kó mú ẹ wá sínú ilé so that a lè mẹ tó ń bá rìn ṣe understand inú mi dẹ̀ dùn tó tẹ̀lé wa ọ̀nà àwa ṣe é ní ọ̀rẹ́ ara yìí kalẹ̀ èṣù níwọ̀ àárín yìí o kí ló dé tó ṣe ládejò mo ti béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló máa jẹ kí ló máa jẹ kí ló máa jẹ ó lóun ò jẹ ní ti. èmi ni mo. Um, this is Femi eh, ọkọ àfẹ́sọ́nà tèmi la dí. èmi ni sà èmi ni wọ́n ní pé mo máa wálé nìkan. èmi ni mo ní pé kó wálé because mo ti realize mo sì ń jáde jù hmm. báwo pé ká lè meet ẹ. meet who. òun náà ọkọ àní ẹni tí a fẹ́. kí ló ń sọ lẹ́nu yìí kí ló kí ló ń jáde lẹ́nu ẹ̀ yìí. ni mo wí pé ẹni tó fẹ́ fẹ́ sí ilé bí ọkọ. ṣé mo ṣé ó yẹ kélé kélé ti ní ọkọ ni ah, ó jẹ́ ń sọ̀rọ̀ òru ọ̀rọ̀ tó ń sọ ni ọmọ kékeré ara ẹ̀ ó fẹ́ bàláyé jẹ́ or what ṣé bí àwọn mọ́mì ṣe tọ́wọ̀ ni kò ní èjì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ ọkùnrin eléyìí pé nísìnyí ó máa mọ ọkùnrin báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ́ ó dẹ̀ mọ position wa nílùú yìí ó mọ position wa lọ́dọ̀ ẹ jẹ́ ọ̀rẹ́ wò mí ṣé ó mọ position wa nílùú yìí ni àà èmi pásítọ̀ Samuel ọ̀bẹ́ bàbá lórúkọ jẹ́ lókìá ẹ tí ò bá mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ máa sọ fún ẹ tèmíládé ah. so wọ́n ti ń fọwọ́ bẹ̀ ẹ́ ah, mo rò bí wọ́n jẹ́ńtù tẹ́lẹ̀ ni ó ṣe wáyé mi pé ò jẹ́ńtù rárá àti rárá ṣé ó fẹ́ bá yí ọmọdé yìí jẹ́ ni ẹ̀rọ tẹ́ ẹ bẹ́ ẹ́ wá rí òróbìnrin ní gbogbo ìlú ó wá jẹ́ ọmọ kékeré ààrẹ ọmọ kékeré tá a sì ń try láti pé kó kó kó kàwé ló wá mú ó dàbí ò gbádùn o oh yes ìwọ ti fẹ́ mọ ọkùnrin o fẹ́ kán báyìí láyé jẹ́ àbí. ìgbà náà kí wọn kó sísà mi ó máa bàjẹ́ fún ẹni tó fi sọ̀rọ̀ torí ẹ pé ṣá ìwájú mi ló wà tó ń sọ pé fiancé fiancé mi ni how old are you so wọ́n ti ń fọwọ́ pọ̀ ẹ̀ àbí wọ́n ti ń fọwọ́ bẹ̀. wo bẹ̀rù orí ara o ò bẹ̀rù orí ara ẹ̀ àti ara so ẹ̀tírí ẹ̀ tó kàn rí tó jẹ́ tù tójú ẹ̀ gúnrégé òun ló wò o ò mọ nǹkan tó gbé sí ìtìrú ẹ̀ o ẹ̀ o fẹ́ bà yí ara ẹ jẹ́ wọ́n ah. ní oyé kí mi nǹkan mi rọ́jú ẹ̀ ni ah, irú kí ààbò sí wo ló ń kí mi yẹn òun tọ́ sí ọmọ fún mi ó dẹ̀ tún ń dọ̀bálẹ̀ fún mi ó mọ̀ mí ò ṣe mi what's all that ah. look here ṣé nǹkan kan ò tí ì dà yín pọ̀. rárá sá. àwọn ò dà bẹ́ẹ̀ ò dà bẹ́ẹ̀ bó ṣe sáńpọ̀ yẹn ló dá o tó bá yẹ pé o ti sampo ẹ̀yìn máa bá tiẹ̀ jẹ́ mọ́ bí. Ah, àwa wo bíi dáadáa kó dẹ̀ wo agbègbè yìí mi ò fẹ́ rí ẹ́ bíi mọ́ dìde bí ṣe ń wọ ẹ̀kọ́ kó yín lé Sit down there. Thank <laughs> you. olóṣù. ìlú abẹ́ ní kó má bí nǹkan tọkọ sísá mi ṣe fún ní ọjọ́ tó wá láti ìlú ìlú má bù má bù mí. tẹ̀lé lábẹ́ mi mi wọ́n kọ́ ló ṣe mí náà àìwọ́dẹ ló ṣe gbogbo àwọn nǹkan yẹn sí mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi yẹn ẹ̀ẹ́rú eh, nọ́mà ìyàtọ̀ náà kúrò ẹ sí ó yẹ kí n wá bẹ kọ́sí nǹkan tó ṣẹlẹ̀ yìí ilé wa ló ti ṣẹlẹ̀ kò dẹ̀ ní da kí n má wá bẹ má bínú sí ìtòrí ọlọ́run. àpẹẹrẹ wípé obìnrin rere ló máa jẹ́ náà jẹ́ ọkọ ni apology accepted. kò dẹ̀ máa wò ó in gan bí mo ṣe wá lè ní mo máa sun bíbá ẹni mo lọ lẹ́yìn. tọkọ sísè rà. I don't care nǹkan tó bá ti wọ́n ni kò sọ. So Ah, uh ṣáà ló máa fẹ́ mi Ah, see, I'm sleeping here, I'm not going now. Oh. I'm sleeping here. Ah, okay, no Hello, ma. Hello, sir. Wọ́n ní kó yeah, yeah. Ìyá ìyá ìyá mo ṣáà sọ fún mi pé mo fẹ́ lọ sọ́dọ̀ Fẹ́mi. Ṣé wọ́n sọ fún mi kó tó kúrò nílé yìí? Máa padà bọ̀ Ah, èmi ò wálé o, kí ló ṣẹlẹ̀? wọ́n ní kó máa padà bọ́ nu lẹ́sìn. ẹ ní sùúrù ẹ ní sùúrù ṣé serious tó yẹn ni. ooo ah ó dá ó dá mò ń bọ̀ mò bọ̀ ẹ ní sùúrù ah. wo kò tẹ yín ọgọ́ sí i ó pè sí pé nǹkan ṣẹlẹ̀ ńlẹ́ kó dẹ̀ wá very urgent pé kí n máa bọ̀ ńlẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí. ó sí yín lọ́nà. má yẹ kí ni ọmọ ọdún tó máa ṣe ẹni tí kò bá ṣẹlẹ̀ lé ọlọ́run ò ní jẹ́ kó lè jù wọ́n lọ. má wọrí o ò ní wọnú ilé wa kó dúró sínú compound wa ní so ẹni tí ń báyìí ò ní ṣẹlẹ̀ jóná. wá no problem your wage is my command. bọ́ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí ẹ̀ẹ́mẹ́lò ni fẹ́ sọ fún ẹ yín pé mi ò fẹ́ kọ́ ọmọdé yìí kó máa jáde ṣé mi ò sọ fún ẹni ijọ́ tí mo lé the other boy kó nu ọgbà yìí ṣóòsì ń bẹ̀ ni. ó sọ pé òun lọ sọ́dọ̀ Fẹ́mi boy boy tó máa ń wà wáyìn boyfriend. Fẹ́mi my foot boyfriend ṣó yẹ kí ẹ ti máa ní boyfriend ni mo béèrè lọ́wọ́ ẹni how old she tó máa máa yan boyfriend àbí tó máa máa ní boyfriend ó dẹ̀ ń wò ó lajú ẹ̀ sílẹ̀ ó ń wò ó kó máa ní boyfriend ẹ mélòó ni fẹ́ sọ fún ẹ yí pé ọmọdé yóò tí tó ní boyfriend débi pé ọkùnrin kan máa máa sọ pé òun fẹ́ fẹ́ ẹni ò mọ̀ kó lọ́sẹ̀ kò dágbére fún mi kó tó lọ kò sọ fún mi kóun jáde náà. bọ̀dá kò ṣe ní sọ fún ẹ. ṣé màá ní kó máa lọ kò ṣe ní sọ fún ẹ kò ṣe ní sọ fún ẹ. a ní kò sọ fún tó bá sọ fún mi ní iṣẹ́ máa lórí fóun pé bolo wà. Ah. kí ló ń wá kiri kí ni nǹkan tó ń wá kiri kí ló bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọkùnrin wo ló fẹ́ máa kó kiri at this at this uh, ẹ ṣe ń bọ̀ nínú pásítọ̀ Samuel rè o bẹ́ẹ̀ ni ẹ wo mo tún ní àrùn wọ́sẹ̀wọ́sẹ̀ ló ṣe mí. ẹ̀mí ni mo fẹ́ sọ fún yín pé tèmi ládé ò gbọ́dọ̀ kú inú yìí láì gba permission lọ́wọ́ mi. ṣé ìṣe báwo ẹjọ́ ni mo wà lẹ́nu géètì o lọ́ba ní pé àwọn fẹ́ bọ́ta wípé ọ̀fẹ́ lọ gba atẹ́gùn fresh rice sára pé orunú ilé mọ́ àwọn pé atẹ́gùn ilé ti sú àwọn pé ọ̀fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́jọ́ máa ṣeré òun ni ọjà náà wọ̀n ní bẹ́ẹ̀ dínkù àwọn tó bá jẹ́ báyìí lọ́gbà àti rí wọn léwu. ṣé òun ló gbà ṣiṣẹ́ mo béèrè ni ṣé òun ló gbà ṣiṣẹ́ very soon màá dẹ́ dúró fáàtì ni mo sọ fún yẹn mo sọ fún ẹ pé even gan kó sọ pé òun lọ sí ṣòru nine vg o ò gbọ́dọ̀ àláwẹ̀ mi ò àláwẹ̀ kó lọ sí nine vg mọ́. a yàtọ̀ sí sunday sunday. tani ẹ ẹ nǹkan mi sá tani ẹ. Anthony, Anthony. Dani. Enter. Anybody Don't come here! Come, come here! As for you. Ṣé mi ò ti sọ pé kó má wà léyìí mọ́? Mo ń kọjá lọ ta. Mo ń kọjá lọ, mo wá gbé òun bẹ̀rẹ̀ nílé. Ọkàn ní kékeré fún wa kẹ́yìn. Ọgbọ́n kọjá lọ, ok. Tó bá fẹ́ kí àwọn òbí ẹ̀ kan jèrè ẹ̀, mi ò fẹ́ rí ẹni gbogbo agbègbè yìí mọ́ débi pé o máa wọnú ilé wa bá mi bì o gbọ́ àbó ìdáhùn. kí ló fẹ́ fi ọkùnrin ṣe mò ń béèrè ni kí ló fẹ́ fi ọkùnrin ṣe. Let's, let's inside. Get in. tó wá tẹ̀tẹ̀ lọ́kọ̀ ó bẹ́ẹ̀ lọ́kọ̀ wá lọ fún èèyàn gidi ó bí ẹ̀yẹ. Pastor Samuel rèé o bẹ́ẹ̀ ọlọ́run mo fi bẹ̀yìn kí ló dé náà kí ni mo ṣe fún yín tí bá rìn síbẹ̀ máa ní mi mò rìn tí bá rìn síbẹ̀ máa ní mò rìn kí ló ṣẹlẹ̀ gan-an ẹ wo ẹṣọ́ ara yín ẹṣọ́ ara yín gangan kọ́ ló ń ṣọ inú ilé yìí o if not ẹ wo ṣẹ́yìn gbogbo nǹkan ta sí pátápátá sílé fi jóná gbogbo ẹ̀ la máa tú jáde kí ló dé náà kí mo ṣe fún yín wọ́n jábúrú èèyàn mo jábúrú ìyàwó yín kí ló dé náà ẹjọ́ o ẹjọ́ tó ọlọ́run fi bẹ̀yẹ ẹ̀wọ̀ ẹ jáwọ́ lọ́rọ̀ mi ẹ jáwọ́ lọ́rọ̀ mi kí ló dé kí mo ṣe. Ah, tèmi la dé àti mi. dọ́tòrí ọlọ́run ọbẹ̀ wo lẹ́sẹ̀ tí lè ń jóná o. ẹ̀yin ò tẹ̀ wá mọ ọbẹ̀ tó gbé kaná. ẹ ẹ wo dájú ẹ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àti mi ìjọba mi bí ọkọ yín ọlọ́run fi bẹ̀rẹ̀ bá mi bẹ ọkọ yín kí mo ṣe fún wọn. ẹ jẹ́ ká bá nǹkan tó fẹ́ sọ ẹ̀jẹ̀ ṣe sùúrù ẹ jẹ́ kó sọ̀rọ̀ náà. ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ. dájú ẹ jẹ́ n ẹ jẹ́ n mo bèrè kí ló fẹ́ sọ kí ló wà lẹ́nu tó fẹ́ sọ mo tẹ wá sí respect mọ́ láde mi èmi pẹ̀lú ẹ̀ mọ́ rárá nu lè ẹ́ ọmọ kọ́mọ lélẹ́yìn náà wò ó fílẹ̀ jẹ́ àmọ́ àlọ́jà rẹ̀. ẹ wo àti mi ṣé ní nǹkan tó ń ṣẹlẹ̀ ẹnu lè bẹ́ẹ̀ gbọ́ bá gbọ́ ẹnu máa yà yín mi kò fẹ́ sọ̀rọ̀ ni o mi kò fẹ́ sọ̀rọ̀ torí mo wò pé ilé tó ń tò kí èèyàn má dàrú ni but dáàdì ti pọ̀ jù. sori wọn kó wa wá surprise pé kí ni wàá ṣe wọn lóòótọ́ mi ò kò lẹ́tọ̀ọ́ yìí pé kí n wá jókòó sí yàrá ẹ̀ báyìí ṣùgbọ́n kí n má purọ́ fún ẹ àtijọ́ tó ti wọnú ilé yìí wá ni mo ti rí súrà kan lára ẹ̀ súrà ti ń dẹ̀rí lára ẹ̀ ìwọ lè má mọ̀ bọ̀ ó yé mi ó dẹ̀ yé Ọlọ́run. Sórí mo kọ́kọ́ wò pé abẹ́mi èṣù tó ń gbénú mi ò tí fi mí sílẹ̀ ni. But níjẹta nígbà tí mo sùn, ẹ̀mí Ọlọ́run wá sọ fún mi pé òun Ọlọ́run ni kí n proceed pẹ̀lú nǹkan tí mo fẹ́ ṣe. Òun ló mú mi wá ti fi wá bẹ inú yàrá yìí. Tèmiládé o ò ní jọrọ o ò ní ṣubú dànù ẹwẹ ò ní fi ẹ sílẹ̀ níta gbọrọ Ọlọ́run Èdùmàrè àmì pásítọ̀ nǹkan tí alàgbà bá sọ táwọn pásítọ̀ bá sọ Ọlọ́run mọ̀ sí ni mo nífẹ̀ẹ́ mo fẹ́ kémi àjẹ́ ká jọ máa ṣe wọléwọ̀de gbọ́nmi sí omi ò tó ká ṣáàjọ wà i thank god àǹtí ò sí léṣe. Ah, ah, dadi ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí. àwọn ẹgbẹ́ ó máa ó máa ṣe lára bá kọ́ wọ́n fọkàn owó wa ah. nǹkan tí màá fi tọ́jú ẹ wà. Eh, eh. dadi ṣé ẹ mọ pọpọ ẹ̀gbọ́n mi lè jẹ nàbírò o lè ń sọ yìí. ẹ kò sí nǹkan tí ẹ fi ń ṣe èèyàn pariwo láàrin ìjẹlẹlẹ wa. mi ṣe ní pariwo kò ṣe gbọ́ ọ̀rọ̀ burúkú lélẹ́yìí. mi ò ní káwọn èèyàn bá wa gbọ́. ẹ dúró. ìwọ nìkan náà ni mo fẹ́ kó gbọ́. <laughs> dadi ṣe bí èèyàn ọlọ́run la pè é pásítọ̀ dẹ̀ ní owó tún ní gbọ̀rọ̀ tẹ̀ sọ yìí mi ò rí sẹ́lẹ̀ yìí o mi ò rí sí rárá o. mo áńgẹ́lì náà ló rán mi sí ẹ áńgẹ́lì ló bá mi sọ̀rọ̀. irú áńgẹ́lì wo nìyẹn dádì. sórí àwa pásítọ̀ náà èèyàn ni wá ara máa ń béèrè fún gbà mí. ẹ̀dẹ̀ tí má rí ọlọ́run tí wàá bá ń ṣe ẹ̀gbọ́n mi lẹ fẹ́ ọmọ ìyá ọmọ bàbá mi ẹ jọ kí ló tún dé báyìí ṣé ojú òtí ni ẹ wò dádì ẹ wò ó tẹ̀ ti dábẹ́ àti tọ́lọ́run àti kínní ó ti dábẹ́. má pariwo ọ̀rọ̀ burúkú ni kò ṣe gbọ́ ọ̀rọ̀ burúkú ni dádì. ẹ̀yin jọ bẹ́ẹ̀ ni tẹ́ni kí n bá yín la abirùn làákùlà wò nìyẹn ó yẹ wá máa lọ dájú ẹ ṣe ìtẹ́ ìtẹ́ ṣe tó ẹ wá máa lọ ẹ̀mí ọlọ́run yẹn kò ní fi ilẹ̀ pé mẹ́ẹ̀ẹ́gé mi ọlọ́run dáre ti wá sí yàrá mi mọ́ níwájú ọlọ́run ọba ni mo fi ń bẹ̀yìn léèní ẹ̀jọ́ nítorí ọdún ẹ̀mí ọlọ́run yẹn tó fẹ́ ẹjẹ́ kó lọ síta mẹ́ẹ̀ẹ́ kó débi mọ́ o ẹ wá máa lọ màá sìn yín ẹ jẹ́ ǹsìn yín. ẹ dìde dádì yá. Ah! bá wọn sọ ni pé ẹ dìde jàre ṣíṣú máa dákí máa rí ń fi nìyẹn ọkọ ẹ̀gbọ́n fìdá máa ta ẹ dìde dìde dìde dé. epo wà lára mi bá ń la. epo orin epo ìṣòro ló wà lára yín ẹ̀yin jẹ̀bi ọbẹ̀ ni lọ́dẹ̀ wá máa lọ jàre wẹ́rẹ́ dìde dìde dìde dé wá máa lọ ẹ wá máa lọ ah. ẹ ṣe ẹ jẹ́ ìsìn yín ẹ dìde. Ah. Àmín àmín Jésù mi lè fi mi lè jàre mi láìkẹ́ ewu ẹ fi mi sílẹ̀ ẹ mi sílẹ̀ ẹ mi sílẹ̀ a. mi ò fi ẹ sílẹ̀. ẹ mọ̀ pé ìyàwó yìí tún máa pariwo sọ máa di mi ewu ẹjẹ kí lè jẹ bọ́sàdé lásán mi láìkẹ́ ògidì ká ti gbọ́ ọmọ ìyá gbọ́nà kú dáná o. tèmi ládé òòtẹ́ ìbí náà mi pé ẹ̀ ń bo ní sóra ẹ wà. Ah ìyá bàbà ìyá bàbà yìí. àtúntò ti sùn yẹ yọkọ líle yọkọ líle. mo àtúntò ti sùn àtúntò ti mi ò sọ fún ẹ olóòrùn yàrá tiẹ bí ìṣí lábàrà kò ní jíǹbi tó wà yẹn tó bá sùn àfi bí ìgbà téèyàn lóògùn ọ̀hún. Ah, ó tẹ̀ ti dà bẹ́ẹ̀ ìtòyè lẹ́yìn náà ti dà iṣẹ́ wa máa lọ. wà á ọmọ kankan èmi ò mọ pé o lè gbé bọ́dì o pẹ̀lú wéètì ẹ̀ yìí èmi ò mọ̀ pé o lè sámà mi bó ṣe ń sámà mi <laughs> wo inú mi ti dùn ẹsẹ̀ ẹ sórí mo sọ fún yín pé màá tọ́jú ẹ mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ ni o ó ti yẹ má wàá jẹ́ ká jẹ́ ẹgbọ́n kankan má fi wùwà sí o kì wá ṣe pé ká dé ṣọ́ọ̀ṣì kó a máa rí mi fi àbí kan dájú Samuel náà ṣe ni o ó ti gbọ́ dadi samuel má rí mi fi o bọ̀ tí n bá ti wọ bí o lè rí mi fi o ti yẹ. ẹ wọ́n mà lọ ẹ ṣáà máa wà lé lọ. ẹ má wà mọ́ ọ ọlọ́run ti bẹ̀yẹn máa mọ́ ẹ ṣe gbogbo ẹ síbẹ̀. mi ò tí ì ṣe gbogbo ẹ o má kó bá mi ibi tí ṣe lọ́jìn. kí wọ́n lọ doyún. ẹ̀kọ́ òfin doyún tó bá tẹ̀ doyún mo mọ̀ pé ẹ̀mí ọlọ́run á bá mi yọ kúrò. ẹ̀mí ọlọ́run ẹ wo gbogbo tẹ̀ sọ ẹjọ́ ìwé ẹ̀mí ọlọ́run kúrò bẹ́ẹ̀ kí kí lẹ̀mí ọlọ́run ṣe pẹ̀lú lẹ́sìn ṣé ẹ̀mí ọlọ́run ló tì í débi báyìí. èyà ẹ fi mí sílẹ̀ jọ ẹ fi mí lẹ̀ jọ à. <laughs> ọmọ nǹkan tó ṣe tó dùn mọ́ mi nù èmi mọ̀ pé o lè gbé bọ́dì ah. ọmọdé yìí gbé bọ́dì. ẹ wo ẹ wá máa lọ ẹ wá máa lọ má pariwo má pariwo ẹ wá máa lọ rẹ̀ ẹ́ ẹ wọ́n máa lọ yàrá yìí ọlọ́run ẹ wọ́n máa lọ abirùn pàṣẹ wọn lé lẹ́sìn ẹ wọ́n máa lọ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ wọ́n máa lọ. gbàrà dúró gbàrà dúró ó máa lọ. Ah, ah. wà ikú sí wa lára. egbò orí burúkú ẹ wọ́n máa lọ jọ ẹ máa lọ yàrá má pariwo má pariwo. ẹ máa ṣe fifty thousand sakata ṣùgbọ́n so mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ní máa tọ́jú ẹ sọ̀rọ̀ tó bá di tó là lọ́sàn kò kẹ́lẹ́kùn yẹn síbẹ̀ kí wàá yọ wọlé bí ṣe wà. ṣe gbọ́rọ̀ ọ̀rọ̀ burúkú lè dá ẹ̀sọ́ yìí ọ̀rọ̀ burúkú ṣé ká ti mi gbọ́ sí i ẹ̀ ṣe ní sẹ̀dínwó ẹ̀ wà mọ̀lẹ́ mọ̀lẹ́ mọ̀lẹ́ ẹ̀ ṣe máa lọ jẹ́ ẹ̀ ah, olórí ẹlẹ́dàmí ẹ wúrẹ́ bí mi lè jàre ah, ẹ máa lọ ah, ìṣẹ̀lẹ̀ yàgbá ìtòrò ẹ̀ lóhùn ọbẹ̀rún báwo máa ṣe máa hùwà sí wọn nu léṣe ṣé dádì ni kí n máa pè wọ́n ni. alàgbà alàgbà alàgbà ìjọ ẹ̀yin ẹ ń bá ilé ìlàjọṣepọ̀ àbúrò mi ọmọ ìyá mi ọmọ bàbá mi jáwèrè yín má bọ̀ yìí ẹ ẹ jẹ́ máa jáde lára yín kí ọ̀rọ̀ òṣìwọ́ rẹ mẹ́mọ̀ sọ irọ́ yẹn ló máa pa yín irọ́ yẹn ló máa pa yín ta ló kúrọ́ ẹ lè kúrọ́ kò máa sẹ́yìn mọ́ o kò sẹ́yìn mọ́ máa rí ẹ̀wọ̀n máa pariwo ẹ má bọ̀ kúrò má bọ̀ kúrò wálé o má bọ̀ kúrò wálé o má bọ̀ kúrò wálé o àṣẹ tó ní interest ẹ ni ah! mo sọ náà mo sọ pé gàdégàdé pọ̀ gàdégàdé kulẹ̀ ó jáde lọ wàá máa ní kó máa bọ̀ nílé kó máa bọ̀ nílé aṣọ lórí burúkú ètò interest yẹn wàá máa fún ní hundred thousand wàá máa fún ní fifty thousand wàá fún ní gift aṣẹ gbogbo àdúrà náà olókùn ẹ aṣọ pa àti kẹrọ jẹ ni aṣọ pa àti kẹrọ jẹ ni ah, tó bá sọ bẹ́ẹ̀ kò ní dá fún ẹ kò ní jẹ́ ẹ. òṣìkà ni. kò lè dídá strike pẹ̀lú òṣìkà òfò tó sọ yẹn òṣìkà yẹn ló máa pa ẹ́ ìwọ lórí burúkú yìí ìwọ ọmọ ọmọ ìjà mi ọmọ bàbá mi òun bá alájọṣepọ̀ ìkàdúrà ìkàdé o tó bá dúró mi ó máa bọ̀ ìmọ́lẹ̀ o àbí kí ló ṣe léyìí olórí burúkú ọkùnrin ó ní dàgìrì dọ́rọ̀ kò máa ṣe yín ọmọ kò máa ṣe kò máa ṣe yín ọlọ́run mọ́kẹ́ kí ni ẹ ti wọ̀ ní sọ fẹ́ mi. ẹ̀wọ̀n ọ̀tún ẹ̀ tì mí ni pé ti bá sọ ọ́. ẹ sọ ọ́ máa fọ ẹ nígbà tí máa fọ ẹ máa ká àjọ dẹ̀ wọ́n ṣe ilé ẹlẹ́fọ̀ owó ìwọ òkú máa san o ògbọ́n náà ó gbẹ̀sẹ̀ tẹ́mẹ́tẹ́ ní tẹ́mẹ́tẹ́ ní máa sọ fún yóò ṣì o o o mo gbé e lọ sọ́dọ̀ rẹ nì máa pè ibi tó bá wà lọ bá ń bẹ̀ pàṣẹ pé wọn náà máa wọṣọ gbogbo òdì ló máa kó síta máa kó ògbẹ máa kó o olórí púpọ̀ eléyìí náà ta ló pé kò lè fọ ọgbẹ kankan ọmọ ìyá èèyàn ó lò sí àgbàyọ orí la gidi dọrọ dọgọyà lò sí aláìní lóyún òpòdó ara sáré lọkọyìn kó sì kúrò lọ sọ̀rọ̀ yàrá ìjọ lórí burúkú ọmọ òsì kò lè ní fífọ́. ilẹ̀ ọba tó ba lórí òmòwò a ọlọ́run mi ààrẹ jọ́dá. ẹ wo pàǹtí mi ni ó pàǹtí mi ni ó ti gbéṣẹ́ wọn dé ọdún náà mo ní bàbá yẹn bàbá yẹn ara ẹ̀ jọ́dá nígbà tó bá dé. Pastor Samuel Pastor Samuel a kìlọ̀ fún ẹ a kìlọ̀ fún ẹ wípé ọmọ yìí ò gbọ́dọ̀ kúrò ní àkàtà ẹ. òun hmm. àforí ọ̀ka òfin ọmú ọmọ náà ti kúrò lákàtẹ́ báyìí. àódà ṣe bí ìyàwó ẹ ló wà níbẹ̀ yìí. àbí ẹ kó wọlé ó wọlé wá gbọ́. kábọ̀mẹ̀tì ló ń gbé. ẹ dúró náà gbogbo nǹkan tẹ̀ sọ ni mo gbọ́ ṣé ẹ wà nínú ẹgbẹ́ òkùnkùn mi. ó fẹ́ ó fẹ́ dàbẹ́. mama go no know you go know who no sabi you go who no sabi who come think say he sabi too much nko dem go kwema. you are welcome once more. Eh. olórí ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yìí nítorí pé èmi ò mọ̀ pé ẹgbẹ́ olóríire báyìí ni ẹgbẹ́ yìí olórí sẹ́rí láti ìgbà tí mo ti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ìṣẹ̀ nínú mi ń dùn lójoojúmọ́ nítorí pé ìjọ mi tí mò ń sọ pé kò kò kún bẹ́ẹ̀ so ó jẹ́ ìbànújẹ́ ọ̀kọ̀ọ̀kan mi. Hmm, pásítọ̀ ọ̀pá aró ti dúdú òòlọ̀ tí ń lọ sùn ti pupa ah, kí la tó wá ń dààmú ara wa sí i oníjọ rẹ òkúta ṣùgbọ́n nígbà tó darapọ̀ mọ́ wa ó ti kún adìyẹ rẹ tún kún ìyẹ́ ìyẹ́ ti bò ó. pásítọ̀ Samuel níwọ̀n ìgbà tẹ bá ti ń pa gbogbo òfin ẹgbẹ́ mọ́ ẹ wo ìyẹn kéré ṣebí kí chọ́ọ̀tì yẹn kún ni bẹ́ẹ̀ ni ẹ wo ìgbọràn ó sàn ju ẹbọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbo lọ tẹ bá ti pa òfin ẹgbẹ́ mọ́ ẹ fi tó kúlẹ̀ fẹ́gbẹ́. Samuel Samuel ẹni tó ń gbé ojú ìdákẹ́ ìrẹ́ má sọ pé òun gbàgbọ́ ìyá. bẹ́ẹ̀ ni pásítọ̀ Samuel ẹ má sọ pé ẹ gbàgbọ́ ìyá nítorí lóòótọ́ bọ́rọ̀ yìí tó bá yí ẹgbẹ́ báàbá pàjánà kó káfíwò ẹ̀ tilẹ̀ ìpọ̀n rí ẹni lákùn ní rí ni sátìwò ti bo ẹ fọkàn balẹ̀ ibi tó kù sí ẹ̀ òkèrè o òkèrè o. pásítọ̀ alẹ́ ìdúró lẹ́sìn mi ò gbàlejò kan ẹ gbàlejò. àbí àbúrò ìyàwó mi. sẹ́yìn o ṣe gbàlejò kankan. kì í ṣàlejò nínú ilé wa ọmọ àbí àbúrò ìyàwó mi ni. kì í ṣe tó ń gbé ọ̀dọ̀ yín tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ dé ni àlejò ni. sẹ́yìn o mọ̀ pé tólókìní bá gorí àjà ojú àtúnyẹ ojú àtòkò ó ṣe jẹ́ ní àlejò ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pásọ samuel abọ́ni ṣe pé ṣe a rí àlejò yìí kò gbọ́dọ̀ kúrò ní ọ̀dọ̀ ilé ìṣẹ́jú péréte. bẹ́ẹ̀ni kí lorúkọ àlejò náà. ẹ tẹ̀mí ní bọ́lá bá ń ta àwòrán bọ́lá bá dojúdé ọlá máa ń sún wọn ìwọ ni wọ́n ń jó jégèdèrèǹgé lójúde bá bẹ ẹnìkan kọ́ mọ́ bá wúgbẹ́gi bí ó dọjà lọ́la ẹnìkan ọmọ adébá fún Ọ̀rúnmìlà tí bá bá rẹ sílẹ̀ ní ọmọ kékeré jòjò lóko tó kú Ọ̀rúnmìlà ní kí wọ́n wá sìn wọ́n láwọn ò ní sìn Ọ̀rúnmìlà ní wọ́n ó sìn ó ní wọ́n á sìn sìn sìn wọ́n á fi gbogbo ara sìn bí ọmọ ẹja wọn á sìn olówó òlu wọn á wá jọ́sìn nínú ìjọ ọlẹ́làlú wọn á wá jọ́sìn nínú ìjọ gbajúmọ̀ wọn á wá jọ́sìn nínú ìjọ àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ẹ̀kan wọ́n ní ìgbọràn ó sàn ju ẹbọ lọ bẹ́ẹ̀ ni ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ àbí bẹ́ẹ̀ kọ́ sórí ọmọ yìí bí kò ṣe gbọdọ̀ kúrò ní àkàtẹ bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kọkùnrin rárá títí torí òun ló ń ẹbọ ọmọ náà ní ohun ètùtù ọyá ọwọ́ àlàáfíà yín dà. àpamọ́ who don't know you go know who no sabi you go sabi who come think say him get sense come sabi too much you go come there kí ló dé tẹ fún Tèmiládé ní hundred thousand naira fún birthday ẹ. ṣé bàbúrò ẹ ni. gbàtú wájà búrò mi kọ lè wá fún ní odindi hundred thousand naira. èwo ló mi kí ló mi ìbáyọ odindi odindi hundred thousand naira. owó yẹn ti pọ̀ jù náà ọmọ kékeré ni yìí ṣe fẹ́ bá yé jẹ ni. hundred thousand naira ò pọ̀ jù fún birthday. hundred thousand naira pọ̀ jù ah fọmọ kékeré lè. àpá máa gbòó who no know e go know who no sabi e go sabi who come sabi too much nkan e go pẹ́mẹ́. ẹ wo mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ gbogbo lé o ṣe rí ibi tí a ti ń ṣe ìpàdé yìí kò bí fìtì wa mọ́ mo wá wò ó yí pé ah, ah gbogbo àwọn tá jókòó ń náà ni owó wà lọ́wọ́ wa mo wá fẹ́ fi ẹ̀mí ìmoore mo fẹ́ kọ́ ilé ìpàdé mi tó máa tóbi dáadáa well furnished and uh, fully AC nǹkan tó fẹ́ ṣe fún ilé nìyẹn. Pastor Sam kí ló dé ṣé bí wọ́n ní pé bí ò bá níbi obìnrin kì í jẹ́ kúmọ́lú bàbá rí ètò jẹ́ kúmọ́lú á jẹ́ pé ikú makọ̀ ní ilé wọn lọ ni àbí kí nìdí pàtàkì tó fi sọ wípé o fẹ́ kọ́ ilé mi ìfẹ́gbẹ́. mo fẹ́ fi ẹ̀mí ìmoore wọn ni nítorí pé ilé ṣe bẹbẹ ń gbèsè ayé mi ìwọ náà wo ìjọ mi ìjọ mi ti kún àkúnwọ́ sílẹ̀ mírèkù oríṣiríṣi ń ṣẹlẹ̀ nínú ìjọ mi owó sì ń wọlé wọ́n ń san ìdámẹ́wàá wọn èyí tó dẹ̀jẹ̀ ó ń mu wá so wò kò tán síbẹ̀ o tí n bá nawọ́ sí òkú òkú tó ti kú á sì jíǹde tán bá gbé arọ wá tí n bá fọwọ́ ba ẹsẹ̀ arọ á rìn mírèkù oríṣiríṣiríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ìjọba so mo wá wòye pé ó yẹ kémi náà dúpẹ́ kí n fẹ̀mí ìmoore wọn fáwọn tó tì mí lẹ́yìn. pásítọ̀ àmọ̀nílé ẹgbẹ́ wáyé kò sì sẹ́ni tó lè ṣí àmù nídìí wá gbọ́ bó o bá ní oore tó o fẹ́ ṣe fún ẹgbẹ́ wá ọ̀nà míì kó o fi ṣe fún ẹgbẹ́ wa wá gbọ́ gbogbo nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀ láti mọ̀ kó máa ṣẹlẹ̀ nígbà tó kọ́kọ́ ń pariwo lọ́jọ́ kìíní asọ́kọ́ ẹ wípé gbogbo nǹkan tó béèrè yìí ló máa rí. bẹ́ẹ̀ ni ẹnìkan kì í ṣe olúmọ̀ndì àmúnilé hmm. ẹgbẹ́ wa yìí kò sẹ́ni tó gbọ́dọ̀ ṣe wá nígbà ok mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ibi tẹ́ ẹ sọ dé ó yé mi ó yé mi jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó ṣèkó nǹkan kan ṣe rí ọmọ kìíní àná ìyẹn àbúrò ìyàwó mi ó ti ń tasẹ̀ àgèrè o hmm. bẹ́ẹ̀ ni ó ti ń tasẹ̀ àgèrè ṣàdédé ló lọ bí ọmọkùnrin kan wá ó ní ọkọ àfẹ́sọ́nà òun <laughs> ní ìdẹ tẹ́yìn dẹ̀ ti ṣe ìkìlọ̀ fún mi nínú ilé pé kò gbọ́dọ̀ kúrò lákàtà mi èmi ṣe bẹ̀bẹ̀ fọmọkùnrin yẹn o mo lé ẹsẹ̀ ò balẹ̀ mo tún wá pè é pé tó bá fẹ́ kó àwọn òbí ẹ̀ jèrè ẹ̀ kó rìn jìnnà sílé mi jìnnà sádùúgbò mi pàápàá ẹ fẹ́ gbọ́ mo tún yan àwọn èèyàn wọ́n máa bá mi mọ́nítọ̀ ẹ̀ tó bá fẹ́ lọ yàgbẹ́ kò mọ̀ pé àwọn èèyàn wà ń bẹ̀ bó fẹ́ lọ tọ̀ ọ̀ ń sọ bó sùn àwọn èèyàn ń sọ. Hmm. so ìyẹn ni mo ní kí n sọ fún yín kí nǹkan tó dá má bàa bàjẹ́. Hmm. pásítọ̀ ìgbọ́n ọ̀sẹ̀ ìjọba ìlú lọ hmm. ìfetísílẹ̀ sọ̀dọ̀ ọ̀rẹ́ àgbò. bẹ́ẹ̀ ni ìgbọràn ó sàn ju ẹbọ lórí bẹ́ẹ̀ ni ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá lù lọ ìwọ mọ̀ kí wọ́n ní kí erin ọmọ sí níjọ́ tí erin ṣe erin ṣe bẹ́ẹ̀ ọ̀ yà sùn wọ́n ní kí ẹfọ̀n ọmọ sí ẹfọ̀n ṣe ó ṣe bẹ́ẹ̀ ọ̀ yọ̀dà àgbámọ̀rere tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní ó yọ ọ lórí ṣaran ṣaran ṣaran àpamọ́ o. who no know. Igbo know. who no sabi. Igbo sabi. who come think say he sabi too much. Igbo kwana. mi sọ́kọ̀ ti pa mí o sọ́kọ̀ ti pa mí. Samuel Pastor Samuel olórí ìjọ ọlọ́run ọba dádì mà lọ pè ìjọ́jì ó ah! ti dárò ẹ wá lè yọ ọlọ́run báyìí àwọn ìtìpa mi kí àwọn ará yín máa sọ kí ló máa wí. ọlọ́wọ́ bá ọ ọlọ́wọ́ kó ìbínú. Mọ̀mí jí o lẹ́nu ẹ̀. Ìwọ sọ pé mọ̀mí jí o. Ìwọ sọ pé mọ̀mí jí o kò sí ìwọ táyì kọ́ mọ́ mi jí o. Ah! ìjọ náà wọ́n bá àwọn èèyàn náà àmọ́ àmọ́ yìí ah! àbí mi ò máa ní kọ̀ kó má ò máa ní kọ̀ ò máa ní sọ pé ò máa ní gbèmí náà o pẹ̀lú tó pọ̀ mọ̀ níbi ìlú náà. o ṣe wa o ṣe wa mo kẹ́mi mi i need to be good please láti fún mi ní mo tó lọ. ẹ lójúmọ̀kẹ́ báwo ni. pépé o ṣe ọ̀rẹ́ mi ojú òní tiẹ̀ o o ṣe mo dúpẹ́ kó àdúró tì wọ́n o ṣe ṣe mo dúpẹ́. wo torí tèmíládé náà ni mo ṣe pè é o. kí ló ṣe tèmíládé. ara tèmi ò yá gan. kó ṣáà máa bọ̀ ọ́ kó jẹ́ ká ìtẹ̀wọ́ gbé lọ sí church. church. because nǹkan tó ń ṣe yìí èmi ò gbé ojú lásán mi o máa bọ̀ báyìí báyìí tó bá dẹ̀ ti ń bọ̀ kò involve mọ́ mi. kì í involve mọ́ church ṣó sì kì í tó yẹn ni. Ah, ọlọ́run má jẹ́ ń dáràn ah, ọlọ́run má jẹ́ kí n irú wàhálà wo lélẹ́yìí báyìí ó dáa ó dáa mo ti gbọ́ màá sọ fún mọ́mì àmọ́ bá ṣe máa ṣiṣá mo ti gbọ́ mo ti gbọ́ àmọ́ nǹkan tá a máa ṣe sí mi ní jẹ́ kó pẹ́sẹ̀. ìtẹ̀jú ìtẹ̀yọ ló máa pẹ́. ọlọ́run o. ògo ni fún bàbá. mímọ́. ògo ni fún ọmọ. mímọ́. ògo ni fún ọlọ́run ẹ̀mí mímọ́. bí ó sọ láti tọ́ ṣe ó ń nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kún ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sí àríwá afẹ́fẹ́ orúkọ Jésù ṣiṣẹ́ ìyanu àmín àwọn àgbà méje tí a yí ìránṣẹ́bìnrin ká a gbowó àdúrà sókè a sọ fún ọlọ́run pé gbogbo ogun tí ọlọ́run ti ṣẹ́ nígbèsí ayé kò gbọdọ̀ gbẹ́dùn àdúrà. jehova jésù kristu máta ọmọọba tó pọ̀ nípa tẹ́gbà abẹ́rẹ́ sẹ́mi lọ sí ọdún ẹni ọ̀tá sẹ́wọ̀n yìí oníṣègùn àti ẹ̀ṣẹ́gun bóyá ṣẹ́gun fún ọmọ rẹ olùwòsàn pípé bóyá wòsàn nípa ilé ìdára yàwọ̀ yẹn jésù olúwa wa orí ọ̀fẹ́ àṣepọ̀. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa Ọlọ́run wa, àwa dúpẹ́ pé o ti gbọ́, o dẹ̀ ti gbà. Ǹjẹ́ gbogbo ìbéèrè wa láàárọ̀ yìí, wàá bá a mú lọ sílé àṣẹ. Gbogbo ìṣòro kíṣòro tó bá ń kojú ọmọ ọjọ́ kọ̀ọ̀kan olúwa wàá bá wa sọ di pẹ̀tẹ́lẹ̀ jẹ́ ká rí ná jẹ́ ká rí lò wà ló mọ wà ló mọ wá wà ló mọ bí tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ ọlọ́run. bàbá bá a mú kúrò gbọ́ ẹ̀bẹ̀ wa ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ní orúkọ yín ní agba àdúrà. Àmín. Àmín. ilẹ̀ ọba tó bá lórí ń gbòòrò ọlọ́run gbà rẹ́jọ́ ọlọ́run tí kì í mí bàbá mi nù bàbá tó bẹ́ẹ̀ ìta hmm. àtijọ́ ọlọ́run tó ń gbogbo wa síbẹ̀ adákẹ́dá àjọ wà ní bàbá yẹn bàbá yẹn ara ìjọdá nígbà tó bá yẹn. asán lórí asán. èrè èrè èrè ìfẹ́ dogun ìfẹ́ dọ́gbọ̀n má ṣe. lémi tó jẹ́ pé kí n tó ṣe praise the lord èrò tó máa ṣe aleluya lọ bí ọgbọ́n gbọ̀nà. Hmm. mi ò wá rí ẹnì kankan mọ́ àti mọ̀dájú yìí bọ̀dájú yìí sísítájú yìí ọmọ ọjọ́ ọlọ́run elédùnmọ̀ rẹ̀. ọlọ́run ti kì mí bàbá mi nù bàbá tó ń bẹ níta àtijọ́ asán lórí asán. ọlọ́run ah. tó ń gbogbo wa síbẹ̀ alákẹ́lẹ́ àjọ wà ní bàbá yẹn bàbá yẹn ara ẹ̀ jọ́dá nígbà tó bá yẹn ọlọ́run àtẹ̀wò yẹn mọ́ mi lára. èrè èrè èrè èrè èrè kí ni fẹ́niyàn tó jèrè bó bá yẹ. pásítọ̀ ah! bọ̀dé. Sister Glory ẹ wo sá ìwà àwọn èèyàn mi o sáré èmi ah, ah, ẹ máa kọjọ mẹ́ta ẹ ràn máa ẹ ràn máa àlàáfíà ni o adúpẹ́ fọ́nà adúpẹ́ kí ló dé tí àárín mo ní powerful God church náà. Ah, ẹ̀yin sì ń lọ ni. ọbọ̀ eh, eh, ọ̀rọ̀ jẹ ẹ rárá mi ò lọ. ẹ lọ torí màá nígbà tí lọ last ṣe é ráwọn èèyàn bẹ́ẹ̀ mi ò <laughs> rẹ́ anybody. ẹ lè rẹ́ anybody ẹ lè rẹ́ pé àwọn ọmọ ìpínlẹ̀ stress person bẹ́ẹ̀ ni máa yẹn ká náà mọ̀ ni a ò ní ṣe wà á ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni pé àmì gbogbo oṣù ẹ̀mí fẹ́ bọ́ hmm. that useless man. ẹ tiẹ̀ mọ̀ nǹkan tó dùn ẹ̀mí ká ní mo mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ni Pastor Samuel ṣe rí ni hmm. ayé ni rọ́ọ̀mù àbí kí náà tẹ̀ ń pè gbogbo iṣẹ́ yìí rere tí mò ń fi ọkàn àti inú kan ṣe bí bá má dára mi láàmú. máa wá máa lọ from one place to other orí òkè eléyìí orí òkè eléyìí àwẹ̀ ń kọ́ ẹ̀rí bí mo ṣe rí ni. bẹ́ẹ̀ ni mo rí i hmm. ṣé mo pín gbà yẹn tí mo kọ́kọ́ mọ̀ ẹ pupa gan ẹ wo oorun tẹ́ ẹ wọ́ káàkiri ti dúdú. <laughs> ẹ wo ó dáa kéèyàn máa wojú pásítọ̀ dáadáa kó tó lọ sí ìjọ kọ̀ọ̀kan. Ah. Ah. ẹ wo hmm. èmi hmm. worst ọkọ mi lé mi lé nítorí pásítọ̀ ayé ni rọ́wà yìí ah. Ah, ó máa sọ fún mi pé pásítọ̀ mú kọ́ mọ́ máa ní pé láíláí a máa dìwẹ̀ <laughs> máa ní kò mọ ẹni tí wọ́n pé pásítọ̀ mi ọlọ́run tòótọ́ lọ́sẹ̀ àṣẹ hmm. ẹni bíi tí pọ̀ mọ̀ wẹ̀ ni ah. àmọ́ ó ṣe tiẹ̀ kò ṣe tọ́lọ́run ni o kò lè fi hmm. tiẹ̀ disturb iṣẹ́ ìránṣẹ́ títí wa àwa máa ṣiṣẹ́ ìwọlé ológo ni èèyàn ni. lọ sí church yẹn mo ń wo church lọ́kàn báyìí mo wá rí àwọn èrò ní àdúgbò yẹn wọ́n wá gádà hmm. wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èmi náà wá ní kí n súnmọ́ wọn eh? Ah. ẹnu mi ò ṣe sọ ah. etí mi tí mo fi gbọ́ mi lè sọ nǹkan tí mo gbọ́ síta ah. mo wá rọra kúrò láàrin wọn ẹsẹ̀ mi wá ń gbá báyìí ṣẹ́rí mo mú u báyìí mo wá padà pé kí rárá máa padà mi lọ àwọn mo mọ̀ pé àwọn kan máa dá mi mọ̀ láàrin wọn ṣùgbọ́n bákanbákan mo ṣàkúrò ń bẹ́ẹ̀ so hmm. last time tí mo lọ sí àdúgbò yẹn mi lọ mọ́ èmi ò tiẹ̀ lọ bẹ̀ mọ́ náà hmm. ṣàwárí church tó ti ń sin ọlọ́run ọba tọkàntọkàn ibẹ̀ lèmi ń lọ o eh. ibẹ̀ mo lọ ń sìn o Eh, tẹ́ ẹ̀ bá dẹ̀ máa ń yàn ṣọ́ọ̀ṣì tá à ń lọ sìn ẹ lè darapọ̀ mọ́ wa níbi tí wọ́n ti fi harmony kún nǹkan ọlọ́run tó ń sìn ni kẹ́ ti gbọ́. Eh. ẹ rò dáadáa kẹ́ tó wọ̀jọ. bẹ́ẹ̀ni ẹ ṣe ìfilẹ ẹ wádìí dáadáa ẹ bá kọ torí bọ jẹ ní àwọn ọlọ́run ò ní jẹ́ ká ṣìjọ wọ ah. ọlọ́run ò dẹ̀ ní jẹ́ ká ṣiṣẹ́ ìrànṣẹ́ gbà ọlọ́run yìí a bá wa ṣe dábì mí ẹ wo sísá ẹ ṣe ìfẹ́ bá mi kí fámìlì. ẹ ṣe appreciate o ẹ ṣe gan-an. Powerful God Church. Ah, bàbá tó mẹ́ẹ̀ẹ́ àtàtà àti ìjìnlẹ̀. àtọ́lànù ayé jésù pè ọ́ kò sírú ìṣòro tó lè wá lórí mọ́ tó bá ti sọ jésù wá yóò sọ gbogbo ẹ̀yìn pẹ̀tẹ́lẹ̀ bó bá dá tó bá sọ jésù olùgbàlà wa. ẹ máa bọ̀ aṣọ lórí aṣọ ládùn ayé gbogbo nǹkan bọ̀ wá lópin ẹ tọ̀ jésù wá ẹ mú jésù gẹ́gẹ́ bí olùgbàlà yín òun ló lè ṣe é jẹ́kẹ́ ayé kó ní ìtumọ̀ jésù pè ọ́ ọ̀rẹ́ máa bọ̀ asán ládùn ayé ohun gbogbo wa jésù pè ọ́ jésù pè ọ́ ọ̀rẹ́ jésù gbé ọ. ògo ni fún bàbá. mímọ́. ògo ni fún ọmọ. mímọ́. ògo ni fún ọlọ́rẹ̀ mímọ́. bí ó tọ́ láti kọ́ ṣe ó ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. olùwòsàn olùwòsàn ní bàbá bàbá wa olùwòsàn olùwòsàn ní ọmọ ọmọ rẹ̀ olùwòsàn ní ẹ̀mí mímọ́. olùwòsàn ní mẹ́ta lọ́kọ̀ọ́. àmín. àwọn àgbà méje tí ayé ránṣẹ́ pé iná kà a ó gbóhùn àdúrà sókè gẹ́gẹ́ bí a ti fẹ́ ti gbọ́ gbogbo ogun tí wọ́n ti torí ẹ̀ wá síbí a ó gbàdúrà sí ọlọ́run bàbá tí ń ṣẹ́gun kó sọ̀kalẹ̀ nínú àánú rẹ̀ kó wá ṣẹ́gun fún ìránṣẹ́bìnrin náà kó wò ó sàn kó dáwọ́lé àdúrà. jehova jésù kristi mákàlì mọ́ ayérayé ọlọ́jà òkú nínú ayé ìwòlẹ̀ wá olùwà dáwọ́lé wá olùwà jésù olúwa wa olú ọ̀fẹ́ àṣepọ̀. àṣẹ tí bàbá àti ọjọ́ ọmọ tẹ́lẹ̀ ń bọ̀ wá àmì jésù àmì jésù olúwa wa. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ẹ bẹ́rẹ̀ fẹ́ mi, ní agbára Ọlọ́run, ọ̀làdíṣẹ́ yìí máa parí, mo bẹ̀rẹ̀ kẹ́tì ti dé. Ní agbára Ọlọ́run, ṣe rí ní ọjọ́ keje yẹn, ẹ máa rí àmì. Tọ́lọ́mọ dẹ̀ ti ṣẹ́gun yẹn, ẹ gbà pé kò ní gbérí mọ́ lórúkọ Jésù. Ẹ máa lọ lálàáfíà. Ẹ tètè dé lọ́la o, ẹ̀yin ẹ lọ máa ṣe iṣẹ́ tẹ̀lé ṣe lọ. Ẹ <clears throat> eh, màmá, ẹ̀yin mo bá dúpẹ́ lọ́jọ́ ìní. lórí ìránṣẹ́bìnrin mo dẹ̀ gbàládùra pé gbogbo ogun tí ọlọ́run ti ṣẹ́ ní orúkọ jésù kò ní gbérí mọ́ ẹ mo dúpẹ́ lọ́wọ́ sísítà wa náà ah wọ́n gbìyànjú ah wọ́n gbìyànjú wọ́n gbìyànjú. ogun tó ti ṣẹ́ náà ayé wa ò ní gbérí mọ́ tí náà ò ní gbérí lágbára ọlọ́run iṣẹ́ tí elédùà ti parí lọ́mọ máa gbé wá síwájú ẹ ṣé mo mọ̀ lóore mo mọ̀ lóore o mo mọ̀ lóore ẹ ṣeun mi gan ẹ ṣeun ọlọ́run àṣìṣe tí náà láti yọrí kò ní ṣe é kù láàbọ̀ ẹ ṣe. àwẹ̀ tí ó gbà yẹn ṣé ibẹ̀ náà ní ká fi mọ̀. ṣé àwẹ̀ yẹn sí àwẹ̀ mọ́ hmm, ṣùgbọ́n àánú lọ ní dubai. ọkùnrin ní àwọn ti ṣetán ṣé kàn máa wọlé bọ̀. brother Fẹ́mi àbí ẹni tó bá ti ṣetán ẹ̀dẹ̀ kan wọnú ṣọ́ọ̀ṣì wa wọn kalẹ̀ lóyà méjì kán jẹ́ forí ogun tọ́lọ́run ti ṣe lè gbére wọn. nípa àwẹ̀ yẹn. ẹ̀hẹ́ àwẹ̀ tẹ̀ ń sọ yẹn kò ní dàwẹ̀ mọ́ ṣùgbọ́n àánú ló kù. ilé ọba tó ba lórí òmòbò. màá kàn rọ̀ yín pé bóyá every ah, Wednesday kó máa gba àwẹ̀ yẹn ọlọ́run á jẹ́ bá àwọn abáàna ọlọ́run pàdé. ọlọ́run ti kì í mí bàbá mi nù bàbá tó ń bẹ Peter àtijọ́ bó ṣe máa ń ní ẹja gbàdúrà. ọlọ́run tó ń rí gbogbo wa síbẹ̀ adákẹ́dá àjọ wà ní bàbá yẹn bàbá yẹn ààrẹ ìjọdá nígbà tó bá dé. ẹni tí mo wá sọ́nà torí ẹ̀ tí mo fi ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ òun náà nìyí. èrè èrè torí ẹ̀ máa ṣiṣẹ́ bí nìyí tó jèrè mọ́ pa yẹ́yẹ́ o tó sẹ̀mí ẹ̀ ẹ ṣeun mi o ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ o olúwa wà pẹ̀lú yín o ẹ̀mí dààmú ẹ̀ àwọn ṣe. ọlọ́run Samuel. ó kí ló ń ṣe bíbáyìí kí ló tún wá bíbáyìí ìwọ ìwọ ìwọ ọkùnrin kí ló tún wá dé kí ló tún wá ṣe bíi kí ló ṣẹlẹ̀ kókó ṣé ọrùn ẹ̀sìn ó dẹ̀dẹ̀ ìlẹ́yìn mi. omi lóòótọ́ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ bíbélì sọ pé ìgbà ìmọ̀ ìgbà ìmọ̀ nìyẹn ìtọ́nà bíbélì ṣe sọ fún wa pé a ò lè máa sin ọlọ́run ká tún máa sin mọ́mú ni àwọn rò pé táwọn bá mú méjèèjì pọ̀ ìránṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí máa lè ó máa lè gbòòrò sí ni wọn ò mọ̀ pé kò sérè bẹ́ẹ̀ ṣùgbọ́n ah. nísìnyí pásítọ̀ samuel tẹ̀ wọ̀ yìí eléyìí ìka èèyàn yìí tó bá bàbí láyé jẹ́ yìí ọlọ́run òkú ẹ̀ṣẹ̀ ọlọ́run ju ẹ̀ lọ ọlọ́run jẹ́ ẹ̀dá lọ ẹ ẹ wo fún ti ẹ̀dúpẹ́ ẹ tọmọ mi ló ṣe kúkú ẹ jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká gbàgbé ẹ dúpẹ́ jehova jésù kristi michael mímọ́ ọlọ́run tó ní gbogbo agbára ní ìkáwọ́ àgbẹ̀ ọ̀gá fọ́nká ti gbọ́ ọgbẹ́ wa olúwàgbà yín wa ilé ìjọwọ́ rẹ̀ má jò dàrú má túká. yeah.